أما تسواج أنه كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى بيتي أولادي أنه أنا أقاولي èyí إيه صحيح sọ إذا رأى قوما يتناجون فلا يدخل معهم inú ẹ̀kọ́ òun tún ní pé téèyàn bá rí àwọn ẹnìkan tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ téèyàn má ti lọ kú wọn níbi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn ni pé kéèyàn má wọ ọdún yẹn. àdìsí àkọ́kọ́ tó wà ló ẹlọ́dà bá wọlé òun náà lè àdìsí ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àti mẹ́rin ti di àádọ́rin one thousand one àdàkàlẹ̀ mùsùlùmí. قال سمعت يقول فلقها في الصدر فقال إذا وجدت اثنين فتحدثان ولا تقم معهما ولا تجلس معهما حتى تستأذنهما فقلت أصلحك الله أصلحك الله يا أبا عبد الرحمن إنما رجوت أن أصنع منهما أري حديثي يقول حدثنا محمد محمد هو حديثي هو قال عبد الله بن عامر داود بن قيس ينادى بن سعيد المقبوري انظر بقى مررت على ابن عمر mo kọjá lọ́dọ̀ abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wa ma'ahu rajulun yatahaddath arákùnrin kan ti wà pẹ̀lú abdullahi ibn umar ṣe ń sọ̀rọ̀ faqumtu ilayhima mo wá dìde lọ bá wọn kọlá sọmọ fi sọdiri mo sì ra mí nígbà yá nìyẹn tó bá gbá mi láyà kọ́kọ́la yẹn kó ń kọ́ lẹ́kọ̀ọ́ ni o ọwọ́ aṣọ lè fi máa wò pé mo gbọ́ láyà bẹ́ẹ̀ lásán o ìdá àwàjá tàbílẹ̀ ènìyàn náà àdàtà ni tó o bá rí ẹni méjì tí wọ́n ń sọ̀rọ̀ kọ́lá máa hàn bẹ́ẹ̀ lọ pẹ̀lú wọn o màá hùmá má pẹ̀lú àwọn ẹni méjèèjì yá o wọn là tẹ́jìlì sí má àhùmá má ti jókòó sí wọn. hàtà tẹ́sítà zinẹ́kùmá tí wàá fi gbàyọ̀dá àwọn méjèèjì kọ̀kúlù wọn ni màá wá sọ fún àfọwọ́sọ láì gbọdọ̀ ọmọ rò yí أصلحك الله يا أبا عبد الرحمن إلى بابا عبد الرحمن الله ما تتصيره bóòsì ṣe dáadáa fún mi yìí إنما رجوت أن أسمع منكما خيرا. èròǹgbà mi ni pé kí n lè kìí ṣe pé mo fẹ́ ti sọ́bọ̀ ọ́ kí lè gbọ́ dáadáa lọ́dọ̀ yìí. wọ́n lè dábàá wo hadith yìí yọ máa yé wa mẹ́ yìí pé àtàlẹ́jì mo bá wo ṣàràn kéèyàn sọ̀rọ̀ jẹ́jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni o. ألا يكون في الإثم والعدوان ومعصية الرسول ọ̀rọ̀ jẹ́jẹ́ yẹn ọgbọ́dọ̀ jẹ́ nípa tẹ̀sẹ̀ ọgbọ́dọ̀ jọ́rọ̀ ẹsẹ̀ lásán jẹ́jẹ́ bí kéèyàn máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ fún yẹn yìí pé òun fẹ́ lọ bí kéèyàn sọ pé ọ̀rọ̀ tí ń sọ fún ọ ni pé ọ̀fẹ́ lọ bá wọn ẹnìkan jà kò tún gbọdọ̀ jẹ́ ìyapa sáńdẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam. òun ló fi já sí pé àwọn àyà kọ́ńtà Al-Qur'an tó pàkíyèsí wa nípa ọ̀rọ̀ jẹ́jẹ́ yìí. èyí táwọn kan gbòòrò lè náà àdúgbò tó lè sáà. àyà ọgọ́rùn kan àti mẹ́rìnlá ọlọ́run ní la káyọ̀ fi kẹfìrì mi ń dájà wá o kò sóore níbi pípọ̀ lọ́rọ̀ jẹ́jẹ́ táwọn èèyàn máa ń sọ ilà mọ̀nà amọ̀rọ̀ mi sọ́dà kọ àyàfi ọ̀rọ̀ jẹ́jẹ́ téèyàn fi pani láti ẹ̀ sàárà fi ọ̀yà ti sàárà sí ọ̀rọ̀ àwìn jẹ́jẹ́ fún yẹn àwọn màálù àbí ìdí yóò fi parí láti ẹ dáadáa ká pé kàn yẹ kí yẹn ṣàfihàn rẹ púpọ̀ náà tó tọ́ ìyá lọ sí dáadáa báyìí ní ọ̀rá wí. àwọn ìsìláàmù mẹ́yìn dandan àbí ìdí yóò fi ṣàtúnṣe láàrin àwọn èèyàn ọmọ ẹgbẹ́ àtúnṣe tí yẹn bá fẹsẹ kọ yẹ ká máa padà wà lè sọ̀rọ̀ jẹ́jẹ́ bí ọ̀rọ̀ àtúnṣe wọn mọ pàpà jùlọ yọ ọ̀fẹ́ kíjà yọ ọ yẹ tàbí sáwọn tí wọn tí yìí lè jà báyìí tí fìtí náà wàá fọ́ tàbí kó dàbọ̀ wàá fẹ́ gbà tẹ́nìkan fi bá wọn yẹjú rẹ̀. wọ́n mọ̀ ìyẹn fàlùdáàlì ká yóò tó kọ́ àmọ̀rùtọ́ ti lẹ́. ẹni yóò tọ́ bá fi rọ̀rọ̀ jẹ́jẹ́ àwọn ohun mẹ́ta àbí mẹ́rin tá a kà yìí ìpàṣẹ sàárà ni àbí ìpàṣẹ dáadáa àbí ìṣàtúnṣe láàrin àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ láti fi wọ́n ojú rẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sán òfàdùn òdì ìhì àjọrọ̀ àbí ìmọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ á padà fún ní ládàá rẹ̀ bí ẹ̀sẹ̀ tó ṣe kiri o tó tóbi. tábàgbé lọ sínú sọ́ọ̀tù táwùrà àyà seventy eight á tún kẹrin lù rẹ̀ ọlọ́run ọba ní alámi àìlẹ́mu anàlọ́ àyà àìlẹ́mu sí rọ olùwádàjà wa hù wà anàlọ́ àìlẹ́mu lóko táwọn èèyàn yẹ ọmọ ni wípé ọlọ́run ọba kọ nǹkan tó pamọ́ ọ̀rọ̀ wọn àti ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn ẹ̀rí nítorí pé ọlọ́run ọba nìyí o aláàbòlù yóò ọjọ́ ọba tó ti kiri o tó mọ gbogbo àwọn nǹkan tó pamọ́ yẹ́yẹ́ bákan náà nípa ọ̀rọ̀ jẹ́jẹ́ yìí àápò rírun rẹ̀ nínú sọ́ọ̀tì Yúsúf aleyhi salamu ala nabi ila kaba lọ sí aya sọ́tù yusuf kaba lọ sí aya eighty akadibẹ ọlọ́run falamọ sẹ́yìn asominu kálásù nàjí jà bí tá lọ nìyẹn ìgbà tí wọ́n ti ṣe kéde ọ yàní. tí wọ́n ti jágàn lọ́dọ̀ rẹ̀ yàrá kálásù nàìjí ìjà ọ̀rọ̀ Yusuf nìyẹn yẹn ni pé wọ́n sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ yẹn ni pé wọ́n dá wọn sàlẹ́sàlẹ́ ní bá wọn sọ ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ bákẹ́lẹ́ ní ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ á torí ọ̀rọ̀ nípa rẹ̀ nínú súrátù al sí Isra. a rì níbẹ̀ ọlọ́run ọba àlejò alágbègbè nahnu a'lam bima yasma'una bihi ọlọ́run ní àwa la mọ ohun tí wọ́n tẹ́tí sí ìdí yasma'una ilayk nígbà tí wọ́n tẹ́tí sí ẹ wáyé ní fún bẹ́ẹ̀ wá nígbà tí wọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ ìdí yaqulu adh-dhalimun nígbà táwọn alábòsí inú wọn sọ yìí pé in tattabi'una illa rajulan mashura. ẹ tẹ̀lé di ju kiri lọ o ju tó jẹ́ èèyàn a tó ṣe yí pé wọ́n ti sà lóògùn òun lẹ́ tẹ̀lé eléyìí wà ní ọ̀rọ̀ jẹ́jẹ́ èyí tó burú bákan náà a ọ̀rọ̀ ní Mariam àyà fifty two ọlọ́wọ́n ọba ni wọ́n náà jáde sórí wọ́n kọ́rọ̀ bùnàhù mẹ́jìyà sáníyà adébí musa aleyhi salatu salam ọlọ́run la pè ní ẹgbẹ́ tóórì ẹ̀ẹ́mọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yẹ tóórì sírì wọ́n kọ́rọ̀ bùnàhù mẹ́jìyà àwọn amú adébí musa amúsúnmọ́wa mẹ́jìyà lẹ́ni tá a bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ jẹ́jẹ́ yìí tá a bá tó lọ sí sóràtò àbíyá sóràtò àbíyá àtúntà níbẹ̀ àtúntà ọ̀rọ̀ jẹ́jẹ́ yẹn nílò kiri ọ inú sóràtò àbíyá ayẹlẹ kẹta máa ní àkà níbẹ̀ òbí ẹgbẹ́ bẹ̀rẹ̀ lọ́bọ́ sí yẹn ọlọ́wọ́ ọba àlejòọ́lá ó sọ wípé láàyè akànkùn lóògùn ẹ̀mí wọn gbàgbéra wá àsárò nẹ́jì wá ọwọ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ àwa alẹ́dínlẹ́ gọ́làmù àwa alábòsí alihada ilà bàṣàrù bìtìlùkù ọ̀rọ̀kọ̀rọ̀ làwọn ń sọ yẹn ṣèkè sílẹ̀ ilẹ̀ wa gbọ́ òtí wí èèyàn bíi ilẹ̀ dá lóhùn afata tuna sihra wa antum tubsirun ṣé ìdẹ́ lẹ́ẹ̀ máa lọ lẹ́ẹ̀ máa lọ lẹ́ẹ̀ tẹ̀lé. sẹ́yìn náà ti rí rẹ̀ abẹ́ sáyìn ojú yìí rẹ̀ rí kẹrin irú àwọn ọ̀rọ̀ jẹ́jẹ́ léyìí ọ̀rọ̀ jẹ́jẹ́ tó burú jáì. bákan náà inú àwọn ọ̀rọ̀ jẹ́jẹ́ tọ́wọ́ adó ọ Suratu Zukhruf Suratu Zukhruf á tún kàn àyà àyà eighty. ọlọ́run ní abu yasabu ní anna lánàmàù sí rọ́ọ̀hún tí wọ́n lérò ipá wọn lọ́wọ́ bò àlè gbọ́ àṣírí àwọn ni wọ́n dẹ̀ jẹ̀ wàá hù àtọ̀rọ̀ jẹ́jẹ́ wọn tí wọ́n sọ bala wọ́n rùsùlù náà làdé yẹn bí kò sí pé àwọn ọ̀rẹ́ ń sẹ́ wa wọ́n gbogbo ìsọkúsọ tí wọ́n sọ jẹ́jẹ́ yẹn wọ́n bákan náà sì lè rí ìyàwó àlórí ẹ̀ bákan náà nínú àwọn ọ̀rọ̀ jẹ́jẹ́ èyí tó ti rí pé a kò bá nínú àlùfà àlè alákọ̀ọ́lé ọ̀hún náà ni suratul mujadila ìbẹ̀gẹ̀ lọ̀rọ̀ yẹn wá ń pọ̀ sí jù ayé alákọ̀ọ́kọ́ tí a kọ̀ọ̀kọ́ yẹn jú mbẹ́ òun lọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ ọba àríkẹ́ ọlá ń sọ ìyá ayé lè fi jì í sọ́tù al-Mujadila ọlọ́run ní alam tara anna Allaha ya'lam ma fi samawati wa ma fi al-ard. sẹ́rẹ̀ àdájọ́ orí mọ́lọ́wọ́ ọba nìyí ọ̀pọ̀ àwọn àdájọ́ bẹ́ẹ̀ kí ọlọ́run kan gbogbo tó wà ń sẹ́mẹ̀ àti tó wà lẹ̀ máa yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum àwọn ẹni mẹ́ta òní máa sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àfi gbọ́lọ́run sì kẹrin wọn wọ́lá kàmsátì wọ́n ọ̀dẹ̀ ní jẹ́márù tí wọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ ìlà huwasáàdì sòrò àti kọ́lá ó sì karùn wọn wọ́lá ádẹ́dẹ́ bí dání wọ́n ò ní kéré sí àwọn nǹka yìí wọ́lá ẹ́kítàrú wọ́n ọ̀dẹ̀ ní kọjá àwọn nǹka yìí lọ ìlà huwamá àhùn ayédèmà kàánù àti wọn bá wà pẹ̀lú wọn níbi ìyẹ́wò tí wọ́n rí kí wọ́n wà ẹ̀ níbi ìyẹ́wò tí wọ́n rí kí wọ́n wà tó mọ yawm al-qiyamah lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́ wa fún wọn ní ìrò kí ni ojú wọn ti jọ gbé dàlẹ́ kìyàmà inna Allaha bi kulli shay'in alim ọlọ́wọ́ ọba nìyí o alámọ̀sẹ̀ ni nípa ogbó ẹ̀rí níbí báyìí ọlọ́wọ́ bá wà pẹ̀lẹ́ ní méjì tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́ tẹ́tùmọ̀ rẹ̀ ní pé ọlọ́wọ́ gbọ́ àbọ̀lọ́wọ́ bẹ gbogbo ààyè sábẹ́ náà ọlọ́wọ́ wà o ṣùgbọ́n ọlọ́wọ́ bá wà pẹ̀lú ọbẹ̀ pàápàá jùlọ tá a bá wáyà tó kẹ́yìn yẹn tó parí rẹ̀ ọlọ́run ní inna Allaha bi kulli shay'in alim ọlọ́run ọba nìyí o alákọ̀ọ́sẹ́ ni nípa ohun kóhun abẹ́ bẹ́ẹ̀ ni ọba tó gbogbo ohun kóhun ni. ọlọ́run ọba nìyí ìbẹ́ níbi tó ju sẹ́mẹ̀ méje lọ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ kọ́ ọ wà pẹ̀lú wa gbogbo sọ gbogbo tọ́ba wà lókè rẹ wàá sẹ́mẹ̀ òun ni sẹ́mẹ̀ rẹ sọ àyè tó ọlọ́wọ́ ọba àlejò ọlá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ ń kọ́ ọwọ́ pẹ̀lú wa ní gbogbo àyè àti ọkẹ́ tó lálàáfíà nìyẹn ṣùgbọ́n kọ́ ọba gbogbo ọba ti gbogbo àyè ni tí wọ́n lé ní bàbá rẹ̀ náà ilé ìgbẹ́ gbé bẹ́ẹ̀ àbí ń gbàgbọ́ wọ́n ní alamutaro ilẹ̀ lẹ́dí lẹ́nu hu anidẹ́jùwa ọ̀ wá rí àwọn ẹni tí wọ́n kọ̀ pé kí wọ́n wá sọ̀rọ̀ jẹ́jẹ́ tó mọ ìyá òdú náà ní mọ̀ọ́nù hu á wọ́n tún á padà sí ohun tá a fún ọ pé wọ́n bá ti ẹ̀ wọ́n yẹ tàdà ìjáwó dẹ́bi ní ìsìnì wálé ọ̀jùwà ni wọ́n bá fìyà tí ń rọ́ṣùn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọlọ́run wa ni wàyí náà jẹ́ òkè àyè òkè bí mọ́ ọlọ́mù àyè kàbí ìlọ tí wọ́n bá wá báyìí àdẹ́bí. ìbọ́lọ̀wò sí kí ọ ni wọ́n bá kí ọ bí kí wọ́n bá sọ pé àsùsáàmù àlékà ìgbé àlùmọ́tò àlékà kí kò máa jẹ́ tèrè àdẹ́bí bí wọ́n sì máa kí ọ nìyẹn. wọ́n yẹ kó ló lẹ́bí àǹfóṣì wọ́n máa sọ lẹ́bi wọ́n yí pé láwùlá yóò àzíbùdà lọ́ọ́ sáńsẹ̀ wù ìfún ni pé pọ̀ yẹn nàdẹ́bí káàmà jí ọ̀yẹ́ ká ti jìyà tipẹ́tipẹ́. ọlọ́run bá ní hásìbò jáàdẹ́mọ̀ lọ́ máa tó wọn yẹ̀sìláwọ̀n ẹ̀ àti wàá wọ́n dẹ̀ fọ́ọ̀mì ìsàlù mọ̀sí sí ọ̀yẹ́ ibùsọ̀ kalẹ̀ sí jáàdẹ́mọ̀. ayà tó tẹ̀lé yẹn náà wọ́n máa tún tẹ̀síwájú fún ọ̀rọ̀ jẹ́jẹ́ ìgbésẹ̀ á sọ̀rọ̀ jẹ́jẹ́ àdìgbọ́ jẹ́ nípa tẹ̀sẹ̀. ọlọ́run ní ayélujáfẹ́ ní amọ̀dù ẹ̀yin onígbàgbọ́ òdòdó ìdá tata ẹ̀jẹ̀ yìí tún ẹ bá fẹ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ wàlá tata ẹ̀jẹ̀ omi ìsìn wàlẹ̀ ọ̀dùwàn ẹ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ̀fẹ́ o àbí kọjá àlàfin ni wọ́n máa sí àti rọ̀ṣùl àti ìyàpọ̀ òjíṣẹ́ wọ̀tàdá ẹ̀jẹ̀ omi ìsìn wọ́n tẹ̀kùwà ṣùgbọ́n ọlọ́run tá a kò ìjọ sọ́dọ̀ rẹ̀ ẹbẹ̀rù rẹ̀ òun ṣe rẹ̀ ní ẹ máa ṣe má ṣe rẹ̀ jìnnà sí. kódà ayé àtúntò tẹ̀lé ó tún sọ nípa ọ̀rọ̀ jẹ́jẹ́ ọlọ́run ní ìdìbò dájú wa mílẹ̀ ṣe ìtọ́ ẹ̀rí ọ̀rọ̀ jẹ́jẹ́ nípa tí láburú àti ìdáni ti máa wá. ìmá wáyé bẹ́ẹ̀ lèyà tó ní lẹ́ni ṣùgbọ́n ọ̀rọ̀ jẹ́jẹ́ kan ò lè kó sùdá kẹ̀kẹ́ báwọn nígbà gbọdọ̀ àfi pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run wa ala Allahi falyatawakkalil mu'minun àwọn nígbà gbọdọ̀ ọlọ́run ní kí wọ́n fara sí. àwọn afi ayé àtọ́ tẹ̀lé lẹ̀ àtọ́ àpò àbọ̀ sí ní ayé ẹlẹ́kejìlá nígbà tó ń jáde láì gé. ọlọ́run kẹ́hìn tó sọ̀rọ̀ jẹ́jẹ́ yẹ ẹ kọ́ mú sàrà alẹ́ nà ẹ fẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ jẹ́jẹ́ yẹ ọ̀kẹ́ ẹ mú sàrà kẹ́lẹ̀ gáàlì kàkà ìrò lẹ́kùn yẹ ló lóore fún yín wà á kó sì gbọ́ ẹ̀rí lọ́ba ti tẹ́ nìkan kan wà á bá nẹ́bí sọ̀rọ̀ jẹ́jẹ́ mọ́ wọ́n ní Ali ibn Abi Talib radiyallahu ta'ala ó ní òun nìkan lòun lo ayà yẹn kò sẹ́ni tó lò lẹ́yìn ọwọ́ asẹ́ owó okó mẹ́wàá lọ́wọ́ tó o bá sọ̀rọ̀ jẹ́jẹ́ kẹ pẹ̀lú àdẹ́bí òwò jù kẹlẹ̀ tó o bá sọ̀rọ̀ jẹ́jẹ́ kẹ òwò jù kẹlẹ̀ títí tí mẹ́wàá fi pé ó sẹ́ni tó tún lò bọ́jú òun lọ. nígbà gbogbo lẹ dá dẹ́dẹ̀ kẹ wàá bá àdẹ́bí sọ̀rọ̀ jẹ́jẹ́ àtijọ́ náà ti gbé bá àdẹ́bí ọ̀pá pàmẹ́lẹ̀ káwọn èèyàn wá ní o. ẹ ọ̀ fún bí ìyẹn bá jẹ́ àfa òsè òsì àfa àti ìjọ ìjẹ́ àfa àjùkọ́ àrùn ọmọ lórí pé lọ́dọ̀ àwọn education sọ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ní education wọ́n máa ń sọ dáadáa wípé tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ dandan ni kárólù á sì rí ilé ẹ̀kọ́ bí dáàbì ló fẹ́kọ̀ọ́ á sì wá rí student wọ̀lọ̀ kánẹ̀ wá ìdá ọ̀dàbí ọ̀jẹ̀ student ẹ̀yọ̀ wúrò kan nígbà tí ìrẹsì kórè yẹn ti ìyá wa bọ̀ kíláàsì kò ní bẹ́nìkẹ́ni ẹ máa ń pẹ́ ọyá máa wí ọyá máa wí àà àyọ̀dọ̀ pé kódà àlejò ọdún lélẹ́yìn kọ́dà kíá. so nípa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kẹ́kẹ́ kò sí yọjú yẹn lẹ́yìn afọ àlè ibùdó àbí tọ́lẹ̀. àyà tó wá tẹ̀lé iye ìparí àyà yẹn ọwọ́ àparẹ́ ọ̀rọ̀ kìí wá sí pàápàá kí wọ́n lọ sáta bẹ̀rẹ̀ ike bàbá wa lè rìn lẹ́gbẹ̀rún wàrà sátúlẹ̀ àmìyá yìí àwọn àfọ̀gbìn tẹ́lẹ̀ máa lọ gbéra wọn ní òlàbọ̀wù àwọn àràtù àwọn àfọ̀ oníjàlábì lórí ká bá ń dáko ògbìn tẹ́lẹ̀ wọ́n bá rí ọ̀gbìn àti òṣèlú àjíìkì bẹ́ẹ̀ ni àwọn àfọ̀ oníjàlábì nínú àwọn èyí tí bá apá àwọn èèyàn lọ́wọ́ àtòrí wọn orí èèyàn tí wọ́n bá lọ́wọ́ wọ́n pe àwọn ah, tó ń ṣe yọ òkòkòkò bófin ọlọ́run fún tó tán ṣùgbọ́n ẹ foríjì òyìn sọ bẹ́ẹ̀ fáwọn agbófinró ẹ foríjì ọ. Ah, ìwọ náà ti dé wọn pa àwọn náà ó gbórí ẹ̀gbọ́n máa fi hẹ ọwọ́ òbí ṣe máa ń rí tọ́lọ̀ pé ti ń jẹ wá. sábà ti dáko àfa ẹ̀kọ́ kọ́ kẹ́mi kó ti di àwọn olópin náà lọ́rọ̀ bó bíyé bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn àfa àwọn àfa rẹ̀ yí wò olópin náà làwọn eléyà gbogbo àwọn àfa àti wọn bá ti jókòó lórí pé wọ́n retí kálíjọ wa lẹ́gí làwọn àlejò wa ṣe ẹ iṣẹ́ táwọn ajókòó sílẹ̀ nípa ẹni tí bá ń wáyà sí wọ́ọ̀kọ́ tí wá lánìyẹn. àlejò sọlọ lọ́wọ́ àṣálá ọ̀dẹ̀ ti pè é ní kí ni ó ti pè é ní ṣíríkù ẹ kó máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ̀ tá a wá lè gbàdẹ́lẹ́fẹ́ ṣe tí wá là òtítọ́ ọlọ́dẹ̀ sọ akáàkiri náà àwọn òfin náà ó jókòó sí ìbíjọ kan ọba ní àwọn fẹ́ kan àwọn fẹ́ lọ kan kébé kan wọ ìdí àràbà wọn ah sí ò sáà sí gẹ́gẹ́ ó ní kò sí pírọblẹmù ẹnìkan ló ní ìyàwó wọ ọfẹ fẹrẹ òun dára wọn ah ah ìyàwó rẹ ọ ọ náà náà ní ìyàwó lé ní wọn fẹrẹ wa táwọn obìnrin ọbẹ ẹkú tá a gbá mú yẹ ṣé ah, ìbá ṣe bí ó sì jẹgẹ ìṣòro táwọn obìnrin máa ń ní nífẹ̀ẹ́ yẹn lẹ́yìn ju tó ọkùnrin ṣe fẹ́rẹ̀ obìnrin lọ ọdún ìdíkẹ́ yẹn ọlọ́ọ̀kẹ́ kìnnìkan lọ́ọ́ jí tuuru èèyàn fẹ́rẹ̀ yẹn lókè mo ní gbọ́ wòye rè ṣé wà dáadáa gbọ́lẹ̀ tí wáyé ìgbẹ́ gbọ́lẹ̀ tó fi kílẹ̀ ṣe kíní kan tí ọba wa tí ọba wa fẹ́rẹ̀ rẹ̀ kọ́ bó ni yóò kù yóò lọ bọ́ sẹ́nu ọ̀dẹ sírílà ẹ̀sìn fẹ́ rọ́ lọ́wọ́ tí wà là lílé ìtẹ́lẹ̀ fẹ́ lọ sí yìí o ẹ̀mọ̀ fi táwa ti jẹ ni a ẹ wo jẹ mí jẹ torí bẹ́ẹ̀ gbà mo ti ń sọ̀rọ̀ àfa ẹ má máa fẹ́ mi lọ́bẹ̀ mọ́jọ́ bá ti dáko àfa gbogbo àwọn àfa àti wọn fi fọ́sẹ́lá sí ti wọ́n sọ di ilé bísíǹsì tọ́ máa wọlé pé bóòlù láti fẹ́ di ọ̀gá fáwọn aládùúgbò yìí tàbí ọjọ́ lèmọ́bù tàbí ọjọ́ wà sí ẹ gbọ́dọ̀ kọ́ ẹ kọ́ ẹ má sèké má máa sírò àwọn yẹn sí mọ́. ẹgbẹ́ òkú tó kú àwọn alágbèélẹ̀ ọ̀hun náà bá àwọn ọmọ rújí tó kù la o tí wọ́n bá wá tẹ́ wọ́n là fi ká àwọn kírun tó kù la ẹ̀ sì mọ́ ìjẹ́ kí ló dé? sọ́dọ̀ ẹ̀dẹ́ wọ́n bá kírun tó òun yóò sì jọ́ kẹjọ rẹ̀ nítorí ẹ̀rẹ́ bí alọ́ kábàrà bí kábàrà mẹ́ta ìbí òtúbọ̀ pé yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. lórí o agbọ̀n ti mẹ́rin márùn mẹ́sẹ̀ wárí. tòkó láti àdí kábàrà mẹ́ta oníwò òkú ilẹ̀ òkú bó ṣe yẹ. àkúbọ̀ bí wọn náà ṣe ṣe. tó nípa bẹ́ẹ̀ tá a bá ti ń sọ̀rọ̀ àfa dákun bá sàrí mẹ́mi lọ bẹ́ẹ̀ ni mọ̀ tètè máa yọ àwọn eléyìí kó ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ bó ti yé. sọ́ká tó nípa àwọn ìlànà wàrà sátúlà ń bíyà sí àwọn olùmọ̀ni àwọn jogún àwọn àdẹ́bí ọlọ́ọ̀ tẹ bá fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ju sádàkà rẹ̀. àyà yìí wà tẹ́lẹ̀ bẹ̀sì kọ́ àánú yóò fìlà ìlà kìyàmì sáà áńkà ìlànà kò tá a fa inna Allaha ghafurur rahim ọlọ́run foríjì aláforíjì lọ́wọ́ tí máa ń sìkẹ́. a ashfaqtu ṣé fàyà ti ba yín an tuqaddimu bayna yaday najawakum sadaqat sígá ẹ̀rí nkẹ́tẹ́ fìlẹ̀ láti bá nẹ́bí sọ̀rọ̀ jẹ́jẹ́ àyíṣẹ́lámùtẹ́ fàálù bẹ́ẹ̀ bá rí sí ọ̀tá àbáwọ̀ àríkù ọlọ́run ti foríjì yìí fa àkíyèmù sọ́lá ẹ sábà kírun yìí. wà á tún zaka ẹ máa yọ zaka wà á ní ọlọ àwọn ọsùn la ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tó jíṣẹ́ ọlọ́ọ̀bù ọ̀bírù bímọ dàgbẹ̀lú dị bá ha í afúnni ní ìròyìn pàmò tẹ̀sí láti parí ọ̀rọ̀ ọ̀dẹ́jọ́ wa eléyìí làwọn àyà bírò yìí táwọn ìbá lọ́sẹ̀ ṣé òfìdẹ́lẹ̀ ń tẹ́tí sí. ẹ̀sùn rẹ̀ lẹ́wọ́n máa wí pa wa bá tẹ̀rẹ̀ jẹ ilé òfin igbó ń sàwùjí. ìwọ náà bá tẹ̀rẹ̀ jẹ sòtọ́ gbọ́ ohun tí ń wí. ọba lọ ní gbogbo ẹ̀ pọ̀. orí bọ́tò tí wọ́n yà ní ẹ̀dá kò sí wọn bá gbóúnjẹ fún wa ṣé wọ́n torí oúnjẹ wọ́n bò jẹ wá láti sàwùjí. wọ́n bò jẹ wá láti sàwùjí. ẹ̀dá wọn bá fún wa mọ́sálásí wọ́n tẹ̀lé mọ́sálásí wa owó tí wọ́n fi gun pílẹ̀dì àlọ́ àbọ̀gẹ́ láti á tún kọ́ mọ́sáàsì mi sàgbègbè tiwa yìí. èèyàn tí ó tẹ̀ wọ́n pọ̀ sọ̀rọ̀ dájú dáadáa sí àwọn ẹni tí wọ́n ń fún wa ní wọ́n ti dùn tí wọ́n ó sọ pé ọyá ẹ̀kọ́ mọ́sálásí kìí sàwọn ni wọ́n lówó. lápẹ̀rẹ̀ ní mọ́sídùú àṣàrò lọ́dọ̀ wa obìnrin ló lówó. ajá pé tí wọ́n bá ń bọ àwọn àfáà tó gbówó fún yẹn nígbà tẹ̀ tí wọ́n ya fọ́tò yìí wọ́n tọ́kọ́ lọ́ọ́ fi gbowó ajá pé obìnrin yẹn ìyá yẹn wà ẹ àtọkọ rẹ̀ pé ti súnlẹ̀ pé pẹ̀lú mahrum yàtọ̀ sí ní àjò táwọn òbí tọ̀dọ̀ tí wọ́n máa ń mọ̀lọ́bọ́ ti sì ìyá tọ́kọ́ ọkọ rẹ̀ àfa ìbẹ́ yìí lẹ́ẹ̀kọ́ yọ owó tí yóò fi gba visa tí ó fi bẹ́ẹ̀ bá wọ̀ ẹ̀ wádìí rẹ̀ kọ́dájú pé bíi mílíọ̀nù ẹ̀yọ̀kẹ́ méjì bẹ́ẹ̀ àjọ ti máa rí kọjá lọ lórí ipa afẹ́ wa wo bá sáà sáà fẹ́ kọ́ kọjá mílíọ̀nù sáàtù fi kọ́ bá láti yan àbá àdé fi kọ́ irú àwọn nàjà wa nìyẹn tọ́lá àwọn náà kú ò lè sọ ọ́ta kọ́ rí wa báyọ̀ ọlọ́run máa tẹ́rù bà wọ́n kìí ṣe pé ìṣáájú wọn lè máa jáde wọn máa léegi níkan kìí ṣáájú ọlọ́run máa ń dẹ́rù bà wọn ọkẹ́ wa sì máa ń balẹ̀ pé orí dáadáa la wa ọlọ́run máa jẹ́ àmà padà sí i. ó wá ní ọ̀jẹ̀ <laughs> wá ní. ọkọ̀ a ti torí kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀ lára ọ̀gẹ́ gbowó ẹni wọ́n gbowó fọ́tò yìí ni wọ́n yà lọ ọ̀sẹ̀ tuntun bẹ̀ sọ pé yóò kọjú láyé báyìí yóò sì máa wí. irú àwọn yẹn nájà wà ní fèlèsì nípa ẹsẹ̀. ẹ wo mi lọ́dọ̀ wa ní ibi tó mi wọ́n obìnrin lẹ́yìn tó gbómi yẹn náà kalẹ̀ ọmọ Ahmed Rasheed obìnrin ó sẹ́yìn lọ́ọ́ fi sìn àwa tó wí ìdàrẹ́kẹ́ wọn bá máa kiri gbogbo sẹ́yìn káàkiri ẹ wọ́n ní káwọn wá gbowó òkú àwọn ti gbowó òkú wọn fi kọ́ bọ́lá sí alẹ́ yìí náà gbowó òkú dẹ̀jà máa fi kọ́ bọ́lá sí. àbó mi òkú dẹ̀ ẹlẹ́gbẹ́gbà alẹ́ ẹ̀yìn ọ̀dà rẹ̀ ẹ̀yìn gẹ́gẹ́ ń kọ́ bá bá lọ̀ ọ̀dà rẹ̀. onírọ̀rùn sọ nípa bẹ́ẹ̀ lájáwá mo tó bá ṣẹ̀rí àbò ká sọ̀rọ̀ jẹ́jẹ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ nípa àtẹ̀ṣẹ̀ tó ẹ̀ ń sìn a sì fún alápẹ̀rẹ̀ bí wọ́n ti máa ń ṣe nípa níbi sọ́lọ́ àtàlágbé ẹ ẹ má gbé bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ tó ṣe dùn. èmi dẹ̀ máa ń sọ tí wọ́n bá lọ kẹ́ owó báwọn fọ arówó Saudi ahla wa sahla wa mọ̀ àbárí. sọ̀rọ̀ yìí tẹ̀ ń sin àwọn yẹn lọ́dẹ ẹgbẹ́ wà bẹ́ẹ̀ gbó lọ́wọ́ àwọn ẹgbẹ́ ìṣiṣẹ́ kẹ̀kẹ́ fún ẹ̀sùn ẹ̀wọ̀n lé mọ̀ ẹni tí ó wàá sọ yẹn sọ́nà lọ́dẹ bí ó ṣe níta òyìnbó tí ó fi bọ́ lọ́wọ́ dáadáa wọn aláwọ fún lọ́wọ́ àkọmọ sábà wọn yà gbà kódà kọkùnrin hà ní hamari anthony kọjẹ dáadáa gẹrí agaga tó ṣe pé yóò tún jí sẹ́yìn so nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jẹ́jẹ́ tó bá ti jẹ́ nípa àtẹsẹ àbí tàyẹnù àlà àbí ìyá pàtẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam àdéhùn tó parọ́ ní ọ̀rọ̀ gbogbo yóò gbé kọ́ wọn lọ pé ìyàwó yẹn tóun ti kọ́ nínú ìdù ni síbẹ̀ náà la bá ti agbóòtó. lọ́wọ́ òní gbọ́lá fún un tó wà lẹ́nu lẹ́yìn náà ìdìbò sọ́lá bá yọ ọmọ ẹ̀mí ẹ̀mí nìyí nígbà àwọn ẹni tó ti kọ́ńtà ìdí ni ẹwọ́ fọ́tò wọn o bóò ni wọ́n ó ti pọ̀ fáwọn ènìyàn níta òní. sọ̀tọ̀ níbẹ̀ àwọn ẹlẹ́jọ́ wa kú nìyẹn bákan náà wọ́n lè dábàá wo hadithi tí a ti lọ síbẹ̀ yẹn ìbájá gbàgbé hadithi yẹn sẹ́ni Sa'id al-Maqburi onímọ̀kọjá lọ́dọ̀ Abdullahi ibn Umar ọkùnrin kan bẹ lọ́dọ̀ rẹ̀ ti ń sọ̀rọ̀ bọ́ bá dìde lọ́ọ́ bá wọn bó ti gbá mi láyà nìyẹn ọwọ́ àdìgbà ọba ti rẹ́ni méjì ti ń sọ̀rọ̀ má dúró tì wọ́n má sì jókòó pẹ̀lú wọn àti àtẹ̀sà ìdílé kùnà tó fi gbàyàn dá pé ṣe yìí ìbílẹ̀ bẹ́ẹ̀ jáǹfààní ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣé ń súnmọ́ yín ọlọ́wọ́ aṣọ fún àtúnlẹ̀ ìfúnni mọ́ ọ̀rùnjọ yìí pé ọlọ́wọ́ ṣàtúnṣe rẹ bàbá Abdulrahman mi fẹ́ gbọ́ dáadáa lọ́dọ̀ ẹ̀yin méjèèjì ni ìmọ̀ pé ọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ̀ ń sọ. wọ́n ní ṣe títí àtúnlẹ̀ ìfúnni mọ́ ọ̀rùn wá sí yẹn yóò máa jẹ́ ẹ̀rí jẹ́ mi nso wípé àti kó tọ̀nà kéèyàn lọ kó sọ́dọ̀ àwọn méjì tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́ èyí ti gbọ́dọ̀ lọ dúró sí wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ yẹn. bákan náà ẹlẹ́kẹta tó àgọ́ idá bá lo hadithi òun ni pé tẹ́rùkù máa yókù sí lọ́wọ́ yóò mọ́tò wò tí ọba kó sùn tábẹ́ lómi kápá nkẹyẹ afẹ nínú ẹsìn hadithi mi tó tún wà lánàá ẹgbẹ́ ní yàrá ara rẹ̀ ti ń sọ̀rọ̀ jẹ́jẹ́ kéèyàn bá lọ sí kiri o kọ́ bá lọ wọlé bá wọn. وما دوتي واو أني حدثنا محمد بن سلام حدثني محمد بن سلام قال أخبرني عبد الوهاب الثقفي قال حدثني خالد عن عكرمة بن عباس قال من تسمع إلى حديث إلى حديث قوم وهم له كارهون سب سب في أذنيه الآن الآن ومن تحلم بحلم àárín ìpínlẹ̀ yà ti ṣàlàyé lọ́sẹ̀ tó kọjá ìgbẹ́ Muhammad bin Salam hajjata lẹ́wọ́ wí hadith yìí fún wa lórí Abdulwahab Saqafi ìyẹn náà fún wa nírò ní Khalid sọ fún wa látọ̀dọ̀ ẹ̀yẹ kìrìmà látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu ta'ala anhuma ó ní ẹni tó bá lọ tẹ́tí sọ̀rọ̀ ọjọ́ kan tí wọn sì fẹ́ kọ́ gbọ́ sọ́gbà fi ó lè wọ́n yọ òjèṣe tirẹ̀ asọ̀rọ̀ kọ́kọ́ lórí ẹ̀ dáadáa lọ́sẹ̀ tó kọjá wọ́n mọ̀ ṣe xẹ́lẹ́mọ́ bíi xẹ́lẹ́mẹ́ ẹni wọ́n bá lóun rí rẹ̀ kan òun lálẹ́ kan irọ́ ní ìdẹ̀gbà kó lè fa àníyàn àkìdá ṣàìyàn wọ́n apá aláṣẹ pé kọ́ gbogbo ìdérò kò sì ní rí ta gbogbo. ẹnìkan ní mi ìta tó wọlé sí oníbàbò láàyè tànájà ẹni ọ̀lẹ́ yìí tún kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà àníṣe tó bá yẹ pé ní mẹ́ta ni wa àwa méjì ọ̀gbọ́dọ̀ máa dá sọ̀rọ̀ jẹ́jẹ́ láì ní ibi ẹnì kẹta sí. حديث دواء لا بيعني قد حدثنا إسماعيل حدثنا إسماعيل قال حدثني مالك عن نافع عن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كانوا ثلاثة أعرف قال حدثنا إسماعيل إسماعيل هو حديث إبواع قال مالك صفر قال لدنا نافع لدنا عبد الله أنت أنت عبد الله عبد الله بن عمر هم يدري نافع سوى على ما يبين بين عبد الله بن مسعود تريد كاتب تواصلة أو عن نافع أو قال أن رسول الله صلى الله عليه وسلم أنا جئت سألها بعض ما يدين ìdàkánù sàlẹ́sà káwọn èèyàn bá jẹ́ ní mẹ́ta kọ́lá ayẹ̀tàdá ìjà sinẹ́ ní ìwọlé sáàlì káwọn ẹni méjì má dọ̀rọ̀ sọ́lá ìní di ẹnì kẹta sí o kọ́ má dọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ láì ní di ẹnì kẹta sí kọ́lá máa rí wípé ìkọ̀fúnni nípa pé ẹni méjì ọ̀gbọ́dọ̀ dọ̀rọ̀ sọ. So láàrin nígbà tí ẹnìkan tó ti wà pẹ̀lú wọn pé aráàmù ni o a gbọ́dọ̀ sọ̀rọ̀ káwa méjì máa dọ́rọ̀ sọ káwa bí ẹnìkan tá yẹn sí. sọ̀rọ̀ máa kú sùn tábẹ́ ẹnìkan tá yóò sì bà á nínú jẹ́. yóò wá kú iyì méjì yóò mú sẹ́ni ẹ̀ nípa àwọn méjì tó ń sọ̀rọ̀ yìí. yóò tún mú ìkórira yóò mú sẹ́ni rẹ̀ nípa àwọn ẹni méjì yẹn. alẹ́ ti kẹ́ ẹ́ ti kẹ́ ẹ́ ọ́ ẹ̀yà wọn fẹ́ sí ní sùkárì o àbí kó sì é jọ owó tí mo wọ́n ń sọ lọ́sọ̀ báyìí pé nǹkan tí ò ní jẹ́ nira fún mi ní kí ló tí wọ́n gbé jáde kájọba sọ báyìí wọ́n ní kí mùsùlùmí sì kó sùtá bá mùsùlùmí aráàmù ni o pẹ̀lú ẹsẹ̀ ọ̀rọ̀ nínú tíra ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala suratul ahzab aya fifty eight ọlọ́run ní wal ladina yu'dhuna al mu'minina wal mu'minat àwọn ẹni báwo onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ìyọ̀wọ́ ìrì máa fi tẹ́tà bó láì ṣe pé wọ́n sì yá pa kẹ̀kẹ́ wọn ò dẹ́ṣẹ̀ kẹ̀kẹ́ ohun tí wọn ò ṣe ẹ̀jẹ̀ ń kó sùn dábà wọn fọkàn ní ìjábọ̀ ló gbọ̀ àwọn ènìyàn wọ́n ti gbé rọ́ọ̀rù ọ̀pàrọ̀ ni wọ́n èké ni wọ́n wà ìsìmọ̀ bòmí rẹ̀ ẹ̀ṣẹ̀ tó kojú ẹ̀ wọ́n ti gbèrú yẹni pé wọ́n ti dẹ́ṣẹ̀ la pẹ̀lú sèṣì yẹn ó yẹ ẹgbẹ́ ìbá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mẹ́ta tẹ̀lé wa káwa méjì máa dọ̀rọ̀ sọ àti haram ẹnu ọ̀nà àbáwọlé mi tún ni ìyẹn sọ yìí pé ìdàkánù àrùbá àjà tí wọ́n bá wá jẹ́ mẹ́rin kan tí wọ́n bá jẹ́ mẹ́rin kan jẹ́ sí àwọn méjì lè máa dọ̀rọ̀ sọ tí wọ́n bá jẹ́ mẹ́rin kan hadith àkọ́kọ́ sáà kọ́kọ́ tún yẹjú tọ́pọ̀ àkọ́kọ́ tókè wọ́n ní hadith àkàrẹ̀ Umar ibn Hafs. حدثنا عمر بن حفص قال حدثني النبي قال حدثنا العامش قال حدثني الشبيب عن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم إذا قلتم فلا إذا قلتم ثلاثة فلا تلجأ اثنين من الثالث فإنه يأذن ذلك. آري. آه، إليه ما قبضك عمر بن حفص هني حدثنا قال أبي بابا من أصحاب بيبي الأعمش قال الشقيق قال رأي على عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بيبي عن إذا بجد متى قال يتناجى اثنان دون الثالث كما بيجي ما تصر جاجو لا ينبي لك تاسي فإنه يحزنه تريد ما فعل بجد ẹ bá sọ pé wọn ń para lórí ọ̀rọ̀ kẹlẹ wọn ò para ẹ rí i pé tàkọ́kọ́ ìyẹn kẹsàn yìí pé tí wọn bá jẹ káwọn ẹni méjì máa da láì níbi ẹni kẹta ni ṣùgbọ́n yìí òun ní bá jẹ ẹni méjì máa wọn láì níbi ẹni kẹta sí torí ìyẹn máa bá ẹni kẹta ló jẹ kó lé sí èyí حديث ميت يقول أبو صالح عن ابن عمر حدثني أبي الشهداء عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم مثله قلنا فإن كانوا أربعة قال لا يدور قال أبو صالح yẹn ẹgbẹ fún yìí wọn alátọdọ abdullahi wọn abdullahi bin umar ni wọn anabi sọlọ ẹsẹlá irú hadithi tòkè àdìsẹ tẹ ẹ bá jẹ fẹni méjì má bára wọn láì ní sí torí ẹ nínú àwọn yẹn ọlọ́wà wá sí ìbéèrè pé fa ìkádùn àrùbáà tó bá jẹ́ ní mẹ́rin kọ́ ọ̀là láàyè dùrù wọ́n ní ìyẹn ò lè kó sùtàbà ò lè kó jìràbà tọ́lá kẹ̀kẹ́ ní ọba lẹ̀ fáwọn mú àwọn ní méjì méjì ọ̀rọ̀ bá rí ẹni bẹ́ẹ̀ tó hadithi mi tún ní lábẹ́rẹ́ ó ní hadathana Uthman. hadathana Uthman ní abiwáyé. عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال لا يتناجى اثنان دون الآخر حتى يختلط حتى يختلط بالناس من أجل أن ذلك أن أن ذلك يعني قال عثمان حدث أنا بحديثه سواء ولجرير قال لا تدع منصور لا تدع أبي وائل لا تدع عبد الله أو في أقول قال أحاديث عبد الله تاني عبد الله بن عمر نالوا látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ó ní àdíṣẹ́ kẹ́ni méjì bá bára wọn sọ̀rọ̀ dùn àkàrò láì ní bí ẹlẹ́kẹta sí ọ̀rọ̀ jẹ́jẹ́ hatta yakhtaliqu bin-nas tí wọ́n fi dàpọ̀ báwọn èèyàn min ajli anna dhalika yukhzilu torí yẹn máa ba ẹlẹ́kẹta wọn yẹn tó máa bà nínú jẹ́ hadithi mi tún ní tóun tún jọ kí pé àdíṣẹ́ tí wọ́n bá pé mẹ́rin kò sí wàhálà mẹ́ẹ̀. حدثنا قبيصة حدثنا قبيصة قال حدثنا سفيان عن الأعمش عن أبي صالح عن ابن عمر قال إذا كانوا أربعة فلا بأس. أها آه. قال قبيصة ناس أبو أبي سفيان قال لقد أعمش لقد أبي صالح لقد عبد الله بن عمر رضي الله تعالى عنهما قل إذا كانوا أربعة وما تبقى مẹ́rin فلا بأس. àwọn ẹni méjì lè sọ̀rọ̀ jẹ́jẹ́ sẹ́wọ̀n kọ́sá káwọn méjì lẹ̀ ó wọ ọgbà ọba wúra wọn ó wọ káwọn lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ tiwọn lọ. ọ̀rọ̀ wá nìyẹn díẹ̀ ẹ lọ́ọ́ ní abáwọlé mi tí atúfẹ́ wọlé sí báyìí. ọ̀ní báàbò ìdè ajá làtà rọ́jòló ìlà rọ́jòlé yẹ sàzínú ìkíyà. téèyàn bá jókòó lọ́dún yẹn téèyàn bá fi dìde téèyàn gbá yọ̀ torí o lè jáde kó fẹ́ pẹ́ di yẹn sáré o ní. kájẹ ládìsí tó wá ń bẹ àdìsí tó dọ̀ ẹ̀ fún mi nítorí ẹ̀ gbọ́n pé ní aṣáá tọ́jú ibùdó síwá ẹni yẹn dọ̀ ẹ̀ ibùdó àbí ṣé bá dà ló mú àdìsí yìí jáde o ní hadathana ní Imran bin Maysara. hadathana Imran bin Maysara ẹ̀nà أشعر عن أبي بكر بن أبي موسى قال جلست إلى عبد الله بن فقال إنك جلست إلينا وقد حان من منا غياب فقلت شيفا شئت قد تبعته حتى بلغ الباب. هذه قال عمران بن ميسى ولا تدع حفص بن غياب لا تدع أشعث أشعث هي كان دعين ضعيف يا هلا لا تدع أبي بردة بن أبي موسى ها قل موجود قصاد عبد الله بن السلام أو هذا رأيك إنك جلست إلينا ọtí jókòó ti wà ládìgbà yìí ọkọ ni hànà mí nà kìyà àwa ti wá fẹ́ dìde o. ọ̀kúntù ó ní wọ́n sọ wípé tó fàyè dá sí ìta tí wọ́n bá fẹ́ ò lè dìde wọ́n ní mo lè dìde nìyẹn wọ́n ní mo wá tẹ̀lé tó fi tẹ̀nu ọ̀nà ilé rẹ̀. káàdì ti balẹ̀ ìtumọ̀ ẹ̀ sì ṣe kí ni o gbogbo rege. lápẹ̀rẹ̀ ìjọba ti ṣe pé nu ilé yẹn ló jókòó ẹni tó nílé wa sọ fún wọn ó dìde ìwọ́kọ̀ ọ̀ lọ ó lè dá wàhálà lẹ́wọ̀ àbẹ ẹkọ ẹni yẹn ti wọn fún fóun lẹjú ọkẹ pẹlẹ owó òfin àbò ti lọ ní àbí lọ bó ti lọ ní ẹlòmíì máa wọlé ọba tó lọ ṣe sùtá mẹ gbogbo àwọn kìnìún kìnìún kéèsì ọjà kìnìún gbà yọ̀ọ̀dà kìnìún bá jókòó sí yẹn àti ẹni hadith yìí ń kọ ọlẹ́ ní fa ẹni tá a pè ní kìnìún ẹ̀lẹ́ ọ̀ṣọ́ nínú ọ̀nà àbáwọlé mi òní báàbò láàyè ìjìlísọ alẹ́ àhàfi sẹ́mu àní ọ̀tọ̀ náà kìnìún jókòó síbi ọ̀yẹ̀yẹ oòrùn bí lóòrùn ti lágbára kí àwọn akẹ́ni jókòó bẹ́ẹ̀ kó níbẹ̀ lòun ó jókòó ẹ̀rì ẹ̀sìn yìí ẹ̀sìn dáadáa pọ̀ díẹ̀ ni wọ́n máa sọ àlàáfíà wa wọ́n ní hajjata ní musajjad. hajjata ní musajjad kọ́ọ̀d hajjata ní yahya kọ́ọ̀d hajjata ní ismail bin abi qal قال حدثني قيس عن أبي أنه جاء ورسول الله صلى الله عليه وسلم يخطب فقام بالشمس فأمره فتحول إلى أنا حدثنا مسدد مسدد وي حديثه فوا قل يحيى أنا صفوني إسماعيل بن أبي خالد ينا صيبي قيس لو على طلب باباره إذا أنه جاء wọ́n bá bọ̀ òun dé níjọ́ kan. ọ̀rọ̀sọ́lélàhì ọ̀rọ̀sọ́lélàhì àtó òjijì ọlọ́run dẹ̀ ń ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́jọ́ kọ̀kọ́ ọmọ fi ṣàmù ọba dúró sóru. fa àmọ́rọ̀hu òṣìṣẹ́ ọlọ́run wa pa aláṣẹ pé àà ọrùn bò mọ́síbò òjì ọ̀tà àwàrà ìlànà ọba bọ́ sí kíni ọ ọbọ̀ síbi ìbòjì. ọ̀fìn ẹ̀sìn kéèyàn dúró lóru ọba lè fa ìnira nítorí ẹni sẹ̀rí àti kọ̀. gbogbo tí ọba dẹ̀ jẹ́ ìnira nìyí yìí sẹ̀rí kí mùsùlùmí lọ kó sílẹ̀. torí bọ̀ ṣáà lọ́wọ́ òfin dìín.

pẹ̀lú kó ṣiṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam abáké sọ́tùkọ̀ atúbáké sọ́tùkọ̀dọ̀ ìpèsára bàtí sàcátú wọ́n ṣàkọ̀ ìkọ̀dọ̀ àti kọ́ọ̀f wọ́n ìkọ̀ ádìlmẹ́jì ṣiṣẹ́ ọlọ́run abáké bí bá gbé kọ́ọ̀f láago méje láago mẹ́wàá lè yọ àmàlì rẹ̀. téèyàn ń ká ara kọ̀ọ̀kẹ́ bí wọ́n ti ní kẹrọ àwọn òjijì ọlọ́wọ́ gẹ mọ̀ pátára bí bá wí ayàlẹ́ yọ kọ̀ọ̀kan. kò sí bó ṣe lè pẹ́ kò sóòrùn kẹjọ́ wa fún pẹ́ ní ẹ́ òrùn yìí lágbára o. wọ́n bá dẹ̀ gbọ́rọ̀ sí ànẹ́bí lẹ́nu ńkọ́. ẹ bá gbèrò yìí bí yín sago mélòó alago mẹ́wàá. wọ́n yẹ pé òkò náà lẹ́sìn fi tẹ́lẹ̀ ẹ wàá sara yín sóòrùn bíi ẹlòmíì ó délé ọ ẹgbẹ́ àgbo àmójúbà àwọn bàbá wa àwọn akérèké tí wọ́n dé láti kó kò tẹ́sí rẹ̀ nìyẹn tẹ́lẹ̀ tòrọ́ wa pa ségesège sí yín la. bọ́lá bá rí etí kò sí kíní kẹnu ẹ̀sìn wa ìdáhùn pé bọ́sẹ̀sì dárẹ̀ bọ́sẹ̀sì sàgbákò kò sí bẹ́ẹ̀. kódà tó olùbá lágbára téèyàn gbá rẹ̀ yé lè rọ́bí sórí náà. wọ́n ní torí pé wọ́n lọ́ọ́ mú àwẹ̀ níbi àìjẹ ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ní sọ nípa àwọn onífàtẹ́lẹ̀ àwọn náà ní tiwọn náà tó máa ń ṣe tí wọ́n fi ń gbàwẹ̀ fún ṣàyàfẹ́ wọ́n wá mú àwẹ̀ láti di kíni o àìjẹ àìmu àìwẹ̀ ẹyọ kẹrẹlẹ wa faramọ́ òun ló fà sẹ́nìkẹ́ bá lọ ìròyìn yẹn ní bẹ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sẹ́nìkẹ́ bá lọ gún mítà lọ́sẹ̀ rọ̀mọ̀dọ́ ọ̀bẹ̀ ìjẹ́ kí lọ́wọ́ ẹbí ṣe mo fẹ́ lọ á ah! mo fẹ́ lọ sáré tó tọ́ àfàlà ọlọ́ọ̀mọ bí ó rí inú ìlànà ẹ̀sìn láti ìjẹ̀kú fẹ́gbẹ́ sí ìfọ̀ túùrù tó ń jẹ yìí bá lágbára yẹ lè rọ́bí orí ẹ̀yọ́ ti gbà rẹ̀ gbogbo alẹ́ ìrọ̀jà lójú tó sọ pé ara lu kọ àbí òlu òlu òbí ọ̀wọ̀ rẹ̀ ara ó tún yẹ pẹ̀ sí ààrẹ ọjà ah, ọ̀rọ̀ ni òde ìkílẹ̀ rárá tó lélẹ́ yẹn yóò máa súnmọ́ àwọn kẹrẹ ẹ̀yà ni àṣàmọ́ àtú ẹ̀ṣinláàrí yẹn ẹ̀yìn kan tó sọ̀tẹ́lá wọ́n gbé mi dìde bil hanifiya safha pẹ̀lú ẹ̀sìn tó tó déédéé tó wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló dé òní wàhálà tó. wọ́n ní bàbá yẹn wá ní alùpùpù sálásì ṣe kó túbà lọ́wọ́ bó ṣe dúró sóòrù ni ọ̀rọ̀ ẹ̀wẹ̀ kó lóòrùn ọba bọ́ sí bòjì torí kéèyàn bọ́ sóòrù akùnrin àbáyẹ àìsí sẹ́ẹ̀sì dárẹ́ gbogbo tí ọba ti jẹ́ nira kẹlẹ́ òní àbá ti rẹ̀ tọ́ba ọba dá padà lẹ́yìn ìgbà tá a la bá tù ọ lẹ́yìn Ramadan ẹ lọ dá báwọlé mi táàtù wọlé sí òun náà ti bá gbó ìbá í fi sọ̀rọ̀ ojú ọ̀nà ti ń sọ nípa àlìṣìbá fi sọ̀rọ̀ kéèyàn ká ẹsẹ̀ jọ nínú aṣọ kéèyàn ká ẹsẹ̀ jọ nínú aṣọ mo ti ẹgbẹ̀rún pé ń tẹ̀ mú aṣọ búra wá ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí bá ti ẹ̀rí gbọ́ bò làwọn obìnrin ó ṣe ìfẹ́ bá sọ fún wọn lé lógún ẹ̀ sọ fún wọn lè bá dé ìrẹsì mú wá padà. ẹnu àmì àbáwọlé ti sọ nípa ìka ẹsẹ̀ ẹjọ́ nínú àṣọ. قال حدثنا عبد الله بن صالح حدثنا عبد الله بن صالح قال حدثني الليث قال حدثني يونس عن ابن شهاب قال أخبرني عامر بن سعد عن أبا سعيد الخدري قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لفتين وبيعتين لا عن الملامسة والمنابذة بالبيع الملامسة يمس رجل ثوبه والمنابذة ينفذ الآخر إليه توبة ويكون ذلك ويكون ذلك بيعهما عن غير النظر ولفتين استعمال السماء والسماء أن يجعل قرب قوي على أحد العاتقين فيبدو أحد فيبدو أحد شقيه شقيه ليس عليه شيء واللبسة الأخرى لب واللبسة الأخرى إخباؤه بثوبه وهو جالس ليس على قصده منه شيء. آه ẹ̀rí nínú àwọn ẹ̀kọ́ olówó iyebíye tọ́wọ́ àmì Islam àwọn kẹlẹ́ àtúnfẹ́ mẹ́nu báyìí. a ní ẹnu ọ̀rẹ́ àbáwọlé ti ń sọ nípa ìyẹn wí aṣọ kẹmọ́ra. ọwọ akúnjókòó lẹni ní ọkà kà tí wọlé ẹyin náà ti mọ tí ó o ara rẹ̀ ọ rẹ lẹ kò sí pátá ọwọ sòkòtò ọwọ amú aṣọ ẹ mọ bíi ní ọwọ aka méjèèjì jọ ọgbọ wọlé pa ara máa ti kí ayẹ rẹ ẹ̀kọ́ wo ní islam kọ́ wa nípa yìí. wọ́n ní hadathana abdullahi ibn salih abdullahi ibn salih wí hadith yìí fún wa. wọ́n ní alayis ìyẹn náà sọ fún mi pé yóò dùn sùn sọ́kọ́ alátọ́ni ibn shihab. wọ́n ní amir ibn sa'ad wọ́n ní sẹ́yìn abba sa'id al-khudiri radiyallahu ta'ala anhu. wọ́n sọ̀rọ̀ báyìí pé wọ́n lè rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọkọ̀ nípa ẹ̀wù méjì kan pé ká má wọ̀ ọ́ wọ̀ bẹ́ẹ̀ àtẹ̀yìn káṣe kátàkárà aláàlí ni ṣùgbọ́n kátàkárà méjì kan òjijì ọlọ́run kọ̀ nípa rẹ̀ o ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n méjì tá a fẹ́ mẹ́nu bá bì nẹ́hà ánìlmùlẹ̀ mẹ́sàtì wẹ́lmùlẹ̀ mẹ́sàtì ànábi sallallahu alaihi wasallam ọkọ̀ nípa àwọn tó ń pè ní àlìmùlẹ̀ mẹ́sà ìlbáyé kí ni wọ́n pè ní mùlẹ̀ mẹ́sà òun ni wípé ọkẹ́ sọ pé kí tọ́ba ti fọwọ́ kàn ó ti rà á lẹ́nìyẹn lábùsù ọ̀yà gbàmú sọ́ọ́sì gbàmú one thousand. ẹ jẹ́ ntúgbò fẹ́ ọ́ ti rọ́ ọ́ ẹ̀gbọ́n ti mú kálá no test wọ́n mú ẹ bàtà tó àti kíni o jíjù sí ni òun ni yí pé mo mú aṣọ láì wọn kẹ lẹ ẹyẹ ni pé màá kẹ mú òkúta gan aṣọ bẹ lókèrè bẹ wọn bá lé òkúta tó fi mọ lẹ òkúta sí yẹn wọn àtọ ọsẹ lásọ fi mẹmẹ. tàbí bẹ́ẹ̀ kọ́ yọ kẹ́ jù sí lásán èyí tí mo jù sí ọ iye báyìí ni ẹni yẹn ò sì gbọdọ̀ wo wọ́n jù sí kọ́ ẹ lásán ni. èrò kátàkárà yìí ìdíjọ́ ọlọ́run ọba kọ̀ ẹ má gbàgbé ta lákọ̀ọ́kọ́ òun ni ọkọ̀ ọkẹ́ lásán ọ̀daràn òtí ọ̀rọ̀ àmì ìlú bẹ́ẹ̀ tu òye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tẹ̀bọ́ ti fọ́ọ̀kẹ́ ó dá ó mú ó dá eléyìí ó ju aṣọ sí i ó ju sí ó tẹ́lẹ̀ ní ó rà ẹ jẹ́ tu ó kò ní ti tutù o ọba àjà sí pé ó ti jábọ́ lẹ́yìn ọkọ̀ ọkọ̀ ti tẹ̀ ó ti pẹ́ pẹ́rẹpẹ́rẹ aláàtò ti rajà kẹrin. ẹ wá rí ẹ̀wù méjì tíṣẹrí akọ nípa rẹ̀ láti wọrú rẹ̀ òun ni ìṣtìmọ́lù sọmọ kí ni wọ́n pè ní òun ni kéèyàn ó mú etí aṣọ rẹ̀ kó fi séjì kákan sọ wa sí kẹ̀kẹ́ léjì kákejì ìwòwò ọ̀hẹ̀lẹ̀ ni ó dùn wá ọ̀sẹ̀ ó múrò wá ẹ̀yìn ẹ̀rọ bí ẹ̀ ọ́ sí o. ó là á sí wàá báyìí ẹ ṣe ń ṣàlàyé ẹ̀ máa gbọ́ láéláé àbájáde àbájáde. ẹ bá ti béèrè lọ́dọ̀ àwọn ìgbà yóò tọ́ bá mo dé ṣàlàyé. sì wú ní gbé aṣọ yẹn ọbẹ̀rẹ̀ rẹ̀ láti di ọwọ́ òun lọ́ọ́ fasọ ló fi etí aṣọ ni ọwọ́ amú aṣọ yẹn lọ ó bu lọ tó fi bu apá òsì tó fi bu èjìká òsì tó di yẹ ọwọ́ amú tọ̀nà yìí báyìí ọwọ́ adá padà sọ́wọ́ ọ̀tún ẹ̀rí pé òfin kẹ̀kẹ́ sí ti ka ilé yàrá bíi ti wù kọ́ mọ́ ṣùgbọ́n fi ṣéjì ka ilé yìí láṣọ àwọn obìnrin wọn jẹ́ rẹ̀ lẹ̀ lára rẹ̀ táwọn èèyàn obìnrin wò kó rẹ̀ ẹtùbí ọ̀rẹ́ kan sí ìyẹn ni pé ó mú aṣọ láti ọwọ́ ọ̀tún ló ti mú aṣọ yẹn báyìí ló fi tíyàn sí bí kò fi ṣéjì ká o ó ti clear bẹ́ẹ̀ ó fi sí ọwọ́ ọ̀tún báyìí wọ́n wá gbé e lọ tó fi débi ọwọ́ tó fi mú débi èjìká tó fi débi ẹ̀yìn rẹ̀ wọ́n wá dá padà síbi ọwọ́ ọ̀tún lórí ẹ bẹ́ẹ̀ sì ọwọ́ àdá padà síbi ọwọ́ ọ̀tún. tọ́ ẹ bó ti gbò gbogbo ọwọ́ yẹn mọ bẹ́ẹ̀ náà ní ọ. ẹ rí i pé léyìí ní nǹkan léjìká èyí ò ní nǹkan léjìká ìyẹn ló pè ní ìṣìmọ́lú ọ̀sánmá alóṣòṣàlá ń kọ́ nípa rẹ̀. ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì wọ́n ti padà mú dé. tó lápẹẹrẹ nísìn ọbẹ̀rẹ̀ láti rí báyìí láti rí báyìí báyìí báyìí èmi tó fi ẹni sí ni o ọba fi báyìí lọ. àti bẹ́ẹ̀ fẹ́ẹ́ di bí ọ̀fẹ́ rọrùn gan tó ti yẹn sìn ẹtikẹ́tì rẹ̀ mọ̀tò á ní ìfipè jìká tọ́jú yé bẹ́ẹ̀ wọ́n máa fi báyìí. kọ̀ọ̀bí pàkáyà wọ́n fi nǹkan ẹ̀jẹ̀ jìká yìí kọ̀ọ̀bí ṣe jìká yìí wọ́n yẹ jìká yìí lẹ́yìn lẹ̀ òun ni wọ́n pè ní ìṣìmáàlú asọ̀nà asọ̀yẹ́ ti tẹ̀lẹ̀ bọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ń sìn láṣẹ yọ ọ́ yẹ̀rẹ̀ gbogbo apá méjèèjì ti ń bẹ nínú ọ̀sápàtẹ̀ kẹtọ́ wà tà wọn tó ń pè ní sọmánìyàn. ẹ wàá rí ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ lọ́jọ́ wọn lọ́jọ́ bí èdà rẹ̀ tó ẹ wàá rí ẹlẹ́ẹ̀kejì tó di eré ẹni dì yẹn ni wọ́n wá dánwó kejì látẹ̀yìn ló ti dá padà sápá ọ̀tún àti èjìká ọ̀tún ọwọ́ abo kíni ọ ọwọ́ abo méjèèjì yẹn ni pé ó gbógun fo ọwọ́ méjèèjì. tẹ̀lé lè tọ́ bá kó mu ó mu síbi kan bá da ẹ̀jọ́ kẹ̀ fi sápá rí báyìí lásán fi sápá rí báyìí ọwọ́ àti lọ báyìí ọ̀rọ̀ bá rìn ẹdí bẹ́ẹ̀. tó ẹ̀wọ̀ arẹ́lẹ̀ kejì òun lè lọ́pẹ́ ní alẹ́xtìbá alẹ́xtìbá ẹ̀xtìbá yẹn òun náà ní ẹni tí òun jókòó ó fi ẹ mọ́ọ̀dì rẹ̀ lílẹ̀ ẹ̀yin náà kẹ́ẹ̀kẹ́ lè nì ó jókòó ó fẹ́ mọ́ọ̀dì lílẹ̀. mọ̀rọ̀ bọ́ díẹ̀ sí sátọ̀ ẹ̀ la ní ìdíkásẹ̀ máa rojọ́ lé lórí ọ̀fẹ́ mọ̀ ti rẹ̀ méjèèjì lélẹ̀ ọwọ́ ọwọ mú ìtẹ̀ rẹ̀ méjèèjì ọ̀pá pọ̀ ọ̀rẹ́dígẹ̀jẹ̀ ọ̀pá pọ̀ ọwọ́ á mú ọ ìgbọ́ ọkà síbi ìgbọ́ ni kì í o tọ́lá ń bọ̀ wá bí ọwọ́ ọwọ́ ẹ̀dígẹ́jì bẹ́ẹ̀ níbi ojúgun rẹ̀ méjèèjì ìyẹn ló ń pè ní kíni o àlè tìbá wọn làbẹ sọsán ọkọ ru eléyìí ṣùgbọ́n àtọ̀kẹ́ náà ni ọwọ́ tí ó fi ṣe bẹ́ẹ̀ o wọ́n ní wá yí aṣọ yẹn ẹ mọ̀ bíi kéèyàn fi sora rẹ̀ báyìí yọ́ọ̀ máa wá yí aṣọ yẹn níbi rẹ̀ méjèèjì àti ẹ̀yìn rẹ̀ ó sì wà ní ìjòkó náà ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ní wọ́n ọbẹ̀ fẹ̀yìn tì ní o tí ọba fẹ̀yìn tì báyìí kí ni ó ṣẹlẹ̀ o sẹ́wọ̀n kíkọ̀ wọ pátá kò sí wọ́n ṣòkòtò kí ni ó ṣẹlẹ̀ o wọ́n rí oògùn ló aṣọ ọjà wọ́n rí oògùn rẹ̀ ní ẹ̀ bọ̀ ká gbogbo kí níjọba yìí ara rẹ̀ máa yẹ̀rẹ̀ lẹ̀ alẹ́ sọlọ́lọ́ àṣálá ọkọ̀ọ́rù aṣọ báyìí sọ ọjẹ́ lóní bí ẹ̀wù méjì tánù sọlá tọkọ̀ pé ká má wọ̀ọ́rù ẹ̀ ọ̀rọ̀ láàrin ẹ̀ sahaba nù hadithi tòun náà ní ibi adíṣẹ́rí akọ ọjà tó ṣe ibi ọkọ̀ ọ̀kẹ́ kó jìrà láì tu wò dáadáa àti tó ṣe pé pé ìhòòhò ẹni yẹn ọ̀fẹ́ padà kẹta ni kò ní ra rẹ̀ kọ̀ńtró fi hadithi mi tí a tún yẹ wò òun náà ni ókè àti ẹ̀ parí hadithi yẹn wọ́n ní ẹni ẹ wá bì ọ̀kan náà ẹgbẹ́ rẹ̀ méjèèjì wá hàn lẹ́yìn sàálẹ̀ ìṣe yìí kò náà ẹgbẹ́ rẹ̀ méjèèjì yẹn yẹ yẹn kò sí ẹ kejì. òun lèyí tó ṣe pé yẹn fi ká ẹsẹ̀ jọ yẹn tó gbé ìgbọ́n síbi ojúkun méjèèjì lẹ́ni tó jókòó lẹ́yìn sàáìlẹ́ fàdíjì mi ni òṣè tí ó sì wọ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ìwòkó rẹ̀. láṣẹ bó ṣe lóun jókòó yẹn báyìí àwọn èèyàn máa rí ìwòkó rẹ̀ ni òjíṣẹ́ ọlọ́wọ́ bá kọ̀ nípa irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ ẹnu ọ̀dà bá wọlé mi ìtàtù wọlé sí. ọ̀nì mọ̀lẹ́ ó ẹni tó ṣe wípé wọ́n fún ní wíṣáàdà òun ní pílò ìrọ̀rí náà wọ́n ní hadassah ní abdullahi. hadassah ní abdullahi bin muhammad الجعفر والمسند قال حدثنا عمرو بن عوف قال حدثنا خالد بن عبد الله عن خالد عن ابي قلابه عن ابي قلابه قال اخبرني ابو مليح قال دخلت مع أبي زيد على عبد الله بن عمرو فحدثنا أن النبي صلى الله عليه وسلم ذكر له الصوم فدخل علي فألقيت له رسالة من علم أشوء ليلكم فجلس على الأرض وصارت الرسالة بيني وبينه فقال لي أما يسقط من كل شهر ثلاثة أيام قلت يا رسول الله قال خمسا فقلت يا رسول الله قال سبع قلت يا رسول الله قال تسعة قلت يا رسول الله قال إحدى عشرة قلت يا رسول الله قال يا صوم فوق صوم داود شطر الدهر صيام يومي يوم يومي وإفطار يوم هذا باطن حديث يا wọn fẹẹ fẹ simọnu sọmọ yẹn ẹ má jẹ agbàgbé rẹ òun ni kéèyàn pasọ mọra sókè ìtumọ̀ rẹ nìyẹn débi pé kò ní kọkọ yọwọ́ kẹ̀kẹ́ ta kọlọbọ tí yẹn sì gbogbo ọwọ́ méjèèjì ló ti fi aṣọ yẹn mú kọlọbọ tí yẹn sì ó bo gbogbo ẹ̀ pápátá kò sí bó ṣe lè rọ ọlọ́run èyí tí wọn padà ṣẹlẹ̀ náà ní káàzọ yẹn padà tú lára rẹ ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó ká kó jọ débi pé kílẹ̀kẹ́lẹ́ yìí tán ń dínkù gbọ́dọ̀ bó ti ń sìn ọwọ́ amú aṣọ yẹn òfin ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bàbá ṣe máa ṣe báyìí ṣé ọkà sọ báyìí ọwọ́ aká ìgbọ́ sí di orúnkún méjèèjì ilé yẹn náà ni òun ní abẹ́ yẹ rẹ ara rẹ lẹ̀ òun ní àṣìlá lọ́sùn sálá ń kọ́ ń pa rẹ̀. ẹnì ọ̀dà àbáwọlé náà wá bọ́ sí wọ́n ní ẹni tó ṣe pé wọ́n fún un ní pílò wọ́n fi sàkọ́lé rẹ̀ ní pé ọ̀yà gba ìrọ̀rí ọ̀yà wọlé kó jókòó sí láti fi sàkọ́lé wọ́n ní abdullahi ibn muhammad haddathana wọ́n ní amúrú ibn awf ìyẹn náà sọ fún wa yìí pé khalid ibn abdullahi wọ́n ní wọ́n sọ̀tọ̀ khalid látọ̀dọ̀ àbí kìláàbá ó ní abul malih ìyẹn náà fún mi níròyìn pé mo wọlé tọ̀ bàbá rẹ̀ ìyẹn zayd mo wọlé pẹ̀lú bàbá rẹ̀ sísè zayd kálá wọlé tí awọlé tí abdullahi ibn amr radiyallahu ta'ala anhu. fa haddathana abdullahi ibùdó àkùnà amúrùkùnà àǹsì wá wí hadithi yìí fún wa wọ́n ti tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam zukiro lahu sawmi àwọn èèyàn mú dédé gba anabi bíi ṣe máa ń gbàwẹ̀ sí ọ̀dà kala aláì ìṣe ọlọ́ọ̀bá wa wọlé bá mi ó di ìdí wàá bá mi ni. fa alqaytu lahu wisadatan min adam aṣùwàlẹ́ mo bá mú pílò ìkìtì èèyàn ńlá lọ́wọ́ àbámi léyìí. ìrọ̀rí tó ṣe wípé ewé ní bẹ́ nú rẹ̀ àkọlé ti tẹ́ ọtí ìrọ̀rí tó ṣe pé koríko ní bẹ́ ní inú rẹ̀ wọ́n sì fa wọ yíká wọ́n wá ju sàdẹ́bí sallallahu alaihi káàdé sallallahu alaihi kí wọ́n jókòó lórí ìrọ̀rí yẹn o ọ̀já lásán àlàlẹ́ àrùn ìjọ ọlọ́run bá jókòó sílẹ̀ ẹlẹ́. wọ́n tó bẹ́yìn ọwọ́ apàdà jáde pé rọ̀rí yẹn ń bẹ láàrin èmi àtàndẹ́bì ìjọ ọlọ́run jókòó lẹ́lẹ́ ìbílẹ̀ à sẹ́mi níwájú jókòó lórí rọ̀rí kò sí ohun tọ́jọ́ kọ̀kọ́ lẹ́lí ọwọ́ aṣọ fún mi pé ṣé ò ti tó fọ nínú gbogbo oṣù kọ̀ọ̀kan ààrẹ tó ń gbà yìí ti pọ̀ jù lọ́mẹ́ta ti tó ó ní mo wá ní èrè òjijì ọlọ́run mo lè gbà jù bẹ́ẹ̀ lọ jọ́ márùn ti tó ó ní mo ní èrè òjijì ọlọ́run mo lè gbà jù bẹ́ẹ̀ lọ jọ́ méje ti tó ó ní mo nílò òjijì ọlọ́mọ lè gbàjú bẹ́ẹ̀ lọ jọ́ mẹ́sẹ̀ ti tó mi ò òjijì ọlọ́mọ lè gbàjú bẹ́ẹ̀ lọ ọ̀dà jọ́ mẹ́wàá ti tó ó ní mo lè gbàjú bẹ́ẹ̀ lọ <laughs> òjijì ọlọ́run ní làásọ̀ọ́mọ́ fọ́ọ́kọ́ sọ́ọ́mí dá òdì kò sáàwẹ̀ kankan tọ́lọ́lá ju àwẹ̀ ànábì dáúdà lọ àlè sọ́lá tó sẹ́lẹ̀ bí máa ń gbá rẹ̀ lónìí tí ó ṣe kéde ọ yóò sì lọ lọ́la. tọ́lá rẹ̀ Dawud alayhi salatu wa salamu ala nabiyina ààwẹ̀ gbogbo ọjọ́ ayé ni ààwẹ̀ lónìí ìsinmi lọ́la. wọ́n ní ká bá wo hadithi a máa rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tí bẹ fún òṣìṣẹ́ ọlọ́run tí ń ṣe pẹ̀lú ìjọ rẹ̀ àti àánú báàdó àdébí ṣe tó nípa ìjọ yìí àti ìtọ́sọ́nà tí máa ń ṣe fún ọ ní nǹkan tó yẹ pé yọ́n bá ṣe ṣì wà mú òun náà ní irú ìtọ́sọ́nà tó lọ fún Abdullahi ibn Amr yẹn òdi Allah ta'ala àdìkúmọ̀ bákan náà nínú àgbáyé sábà tó hadith yẹn a sì máa rí i pé asọ́sẹ̀tàn fífún yẹn nírò nípa aṣẹ dáadáa tẹ́nìkan bá ṣe àbádùn àti ń ṣe àbáwọn rere ti ń ṣe èyí tí máa ń wá lójoojúmọ́ àti yẹn lè sọ fún yẹn pé lágbájá máa máa ń sin nǹkan báyìí nígbà tá a kún gbèrò ṣáárì ni àbí láburú ń pa rẹ̀ sẹ̀rọ̀ báwọn yẹn wọ́n mú un dé sí gbọ́ ànábì sallallahu alaihi wasallam ó sì padà já sí dáadáa pẹ̀lú kálọ̀ sọ̀sálà padà lọ fi àkíyèsí rẹ̀ tó sì ń já kíyèsí gbogbo àrè ó bọ̀ tọ́ba tó fẹ́ sọ ibò òun fẹ́ ṣèjọsìn tí ó pọ̀ jù bẹ́ẹ̀ ni yóò lè máa mú wá sí dáná sọ̀tà láti sílẹ̀ fún àkàwọ̀ Abdullahi bùnà amúrí bùnà làásù rọ́dí ọlọ́wọ́ tàlà àdìgbò lọ. ẹlẹ́ẹ̀kẹta náà wọ́n dá bàtú hadith yẹn a máa rí i pé o tó kílíà jù nínú hadith yẹn wọ́n ní bá nẹ́bí sallallahu alayhi wa sallam. ó fẹ́ kí Abdullahi bùnà amúrí làásù kó dúró lórí àwọ̀ ẹjọ́ mẹ́ta nínú gbogbo oṣù torí yẹn lọ́lọ́lá jù lè á mọ́tìlì mùsùlùmí gbogbo mùsùlùmí pípọ̀ ọba tiẹ̀ wá lé yẹ́yẹ́ o a ẹ yẹ kó gbìyànjú bó ṣe jọ mẹ́ta péré nínú oṣù kan ẹnì pé bẹ́ẹ̀ lànà oṣù sálá ti kéde o ló ti gbé ọ̀rọ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àgbẹ̀ tá a bá nù hadith yẹn a máa rí i pé oore yẹ́yẹ́ òun ni kéèyàn gbá àwọn táwọn oṣù sálá gbà sọ fọ́ da kéèyàn gbà nǹkan yẹn mú nínú iṣẹ́ olóore tí bá sọ yín pé sẹ́yìn ọdún lè ṣèyí sí ṣé dáadáa kí kéèyàn máa kírun ni wọn á ní rákà méjì náà ní ká kí fún àṣùbà kí ẹ wá ní ọ̀pọ̀ orí nǹkan bẹjọ ẹ já kí fọ dáadáa lórí dáadáa ni wàláhì láburú lórí dáadáa ni wọn á ní kí ló dé lọ́pọ̀ orí nǹkan bẹjọ bẹ́ẹ̀ ni ọba ó ti bàjẹ́ ọ̀rẹ́ dì báyìí bọ̀rọ̀ bá rí ẹ di bẹ́ẹ̀ ń sìn oore oore yẹ́yẹ́ òun ni kí yẹn gba àwọn tákùsù sálábà mú wá fún ni pé òun lọ́ọ́ da kí yẹn gba àwọn náà wọ̀ sí olóore bákan náà tábà wò hadith yẹn a máa rí ìtẹríba tí mẹfà nàbì sallallahu alayhi wa sallam ẹ yẹn ni pé ìtẹríba olùbẹ̀wò káàdẹ́bí jẹ fún àfàwọn àtúnlẹ̀ ìbùdó àbùrùdó àáfin pẹ̀lú kó jókòó lórí ilẹ̀ ìlẹ́lẹ̀ dóòlù ẹ̀mọ yóò fọ̀rọ̀ ṣìlá kéde ìrọ̀rí tí wọ́n gbé fún òjókòó bẹ́ẹ̀ o àti pé sẹ́sẹ́ bẹ́ẹ̀ tọ́kájá gbé yẹn rẹ̀ ti tàwa àdọ̀ ìtẹríba èyí ò sì fẹ́ subhanallah ẹ tún wo nǹkan tí bẹ́ẹ̀ lábala bẹ́ẹ̀ yẹn o ìyẹn ọ̀fẹ́ kó já sí pé ẹni tó gbé pílò fún mi ò lága àjókòó mi tó lè fi jókòó mọ́ èmi lọ́wọ́ àgbé fún èmi ọwọ́ wà lórí tìmùtìmù kò wọ́n wà lẹ́lẹ̀ èmi mo sì lọ́ọ́ bá aláàlejò sọ́lọ́ lọ́ọ́ àlejò àlejò ẹgbẹ́ kọ́ láàrú jíjẹ́ ọlọ́run tó lù ọ̀rọ̀ yẹn ò tí ì clear rárá. ẹni tó gbé tìmùtìmù fún yẹ kò ní ṣe yọwọ́rọ̀ kẹ̀yẹ lọ àlejò lè mí dẹ̀jẹ̀ tẹ́mi bá jókòó lórí tìmùtìmù nígbà lọ́wọ́ jókòó lẹ́lẹ̀ inú yẹn máa lágbára díẹ̀ yọ dàbí pé yẹn fẹ́ gbéra ẹ̀ ju ẹni tó nílé lọ. ife ọ̀wọ̀ àlejò gómìnà sọ́sẹ́lì ọba àti àbí bọ́ọ̀lù ó nìkí gómìnà jókòó sílẹ̀ lẹ́ nígbà tá a ti ní kẹ́ni tá a ti lọrin ìlọrin gan alára gan pé ìjókòó lẹ́lẹ̀ wọ́n bá jẹ́ gómìnà ṣùgbọ́n àwọn kọmíṣánná kẹ̀kẹ́ àwọn lè ṣe kíni o àwọn lè jókòó lẹ́lẹ̀ àwọn pásítọ̀ àti wọn lọ́wọ́ yẹn onígbẹ́ ni wọ́n bá jẹ́ gómìnà yẹn wọ́n rà fún ní tìmùtìmù ẹ̀yọ kan só lẹ́yìn rẹ̀ gbogbo yòókù báyìí gbogbo àwọn òbí tí wọ́n jọ gbọ́kọ̀ tẹ̀tẹ̀ wa ìlẹ́lẹ̀ wọn jókòó. tó nípa bẹ́ẹ̀ wọ́n lá máa rí tẹ̀ríba yẹn tẹ̀ríba olùbẹ̀wò tó ti sọ ọlọ́wọ́ bá jẹ sallallahu alaihi wasallam tẹ̀ríba yẹn pọ̀. ìgbà tẹ̀mí bá jókòó lórí tìmùtìmù ẹni ọ̀kẹ́ ni wàá gbé fún mi kó wọ́n jókòó lẹ́lẹ́ àà kìíní nìfẹ́ lágbára díẹ̀. òbúrò yẹn lè má lọ rú ìjókòó bẹ́ẹ̀ láti fi ṣètẹ̀ríba tọ́bajọ́ náà tẹríba àti pé yóò sì fẹ́ ní ọlá ju ẹni tó nílé lọ. bákan náà wọ́n láti máa rí bẹ́ẹ̀ ìwọ̀n táwọn sàbẹ̀ wà lórí ẹ̀ nínú ìṣesí wọn lásìkò àníbi sallallahu alaihi wasallam òun ni pé ìgbésí ayé ìfúnfin ni wọ́n lò wọ́n ló dúró rẹ̀ pé pé à sọlọ́run ti rẹ̀ ti rẹ̀ sọlọ́run rẹ̀ tiẹ̀ ni sọlọ́run rẹ̀ ti rẹ̀ lọ́sẹ̀ ṣẹ̀dá rẹ̀ ó sì fọ́ lálàáfíà sówó tó níyì àìwá lóyè ó ti jáde pé gbogbo orin pátá ló ti dùn ọ́ lẹ́yìn tó lẹ́sìn. yóò máa kí àti wáyé pé àtàwọn sọ̀hábà àti wọn lo ìsẹ̀mí bí èsì gbẹdẹ́bùkẹ́. débi pé wọn ò ní tìbùtù méjì fẹ́ni méjì lè ṣe kéré o kò lè jókòó sí. obìnrin pé wọn ní ọmọ àwòrán rẹ pé à lẹ́mi náà ti lẹ́nì àti mo fi jọ ìkẹ́ lára àwọn sàbẹ̀. àwọn àdìbò àlọ́ pé ẹ̀yin ọ̀bọ̀jú wá sí bẹ́ẹ̀ lọ ẹ̀yin sì ń gbọ́kọ̀ kí ṣé tí lọ́kọ̀ sáà là àbí bò wá èyí ó sì máa ṣe wá sí fún yẹn pé àwọn kan ó ti ṣe sáńdé kan kò sí sẹ́yìn rí ẹ ṣe wo ṣe àwọn náà ti rí tó pọ̀ táwọn fi mọ lọ àtúntì ní báyìí wọn bá mú wa lówó ni o ní ọ̀gá ẹ̀mọ́kọ̀ọ́rẹ́ mi kẹ́mọ́ ní wá gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀kú ni. táwọn kan máa ń bù mí lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yìn rí mi tó lówó. wọ́n ní a ah, àbí bẹ́ẹ̀ ṣe wà ń sọ̀rọ̀ ìmọ̀ ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gidi ni sọ fún. sọ àti rìrì ìyẹn ilé ẹ̀sẹ̀ láburú kéèyàn rí kò sí pé ó rí bí ó fi kú. òtúmọ̀ ní pẹ́ ní bí mi akẹ́bàá bẹ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kọ́májà sí pé ọ̀run wa tá nílẹ̀ láti jẹ láyé yẹnì kan láwọn abẹ lọ́wọ́ so nípa bẹ́ẹ̀ a rí ìsẹ̀mí láwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣesí àwọn sọ̀hábà wà lásìkò wọn pé ìṣesí wọn fún ìṣesí wọn fún wọn lórí ilẹ̀ náà ọ̀rọ̀ yẹn pé ó jókòó sórí ilẹ̀ ẹlẹ̀ kílò wa ń bẹ láàrin rẹ̀ sànẹ́bì sallallahu alaihi tó tọ́ bá ti yí pé ó tún ní míì tó tún ní jù bẹ́ẹ̀ lọ ni àlejò pàtàkì yóò gbé fún òun ní oṣù jókòó sórí tìmùtìmù yẹn ṣùgbọ́n kò sí. níbẹ̀ má bàánú jẹ́ téèyàn ọba sì ti ní lónìí tọ́lọ́mùbá kádàrà wọn kò súnmọ́ pé òní ni. kọ́dà bí ọba padà ní gan wọ́n bùn ní o yóò jogún rẹ̀ ní o. àlẹ́ ti kẹ́sì wọ́n bùn ní o yóò jogún rẹ̀ ní o ó ti di dúkìá rẹ̀ náà nìyí ó sì jáde kókó náà ní sẹ́kẹ̀ tí ọkẹ́ lọ bẹ̀rẹ̀ gidi kan ọba ní kílódé ní à mo fẹ́ máa pọ omi kaṣú tà ní à omi kaṣú ó ní bẹ́ẹ̀ ni ó sì di olówó ni ọlọ́run bá ti kọ́ pé yóò ní yóò ní náà tọ́ bákan náà a tún máa gbọ́ yẹn lu hadith yẹn tí a fọ àwọn ọ̀dọ́ lẹ́gbẹ̀ẹ́ àmọ̀rì sọ pé mo wá ju ìrọ̀rí yẹn sùn mo jù sí yáni láti fi sàpọ́lé àlejò àtẹnilá àtọlọ́lá ẹnì pé mi máa sọ fún wa pé àwọn ọ̀kẹ́ lápọ̀lé o aláṣẹ lápọ̀lé o olùmọ̀ tó dó délé lápọ̀lé o àwọn olówó náà lápọ̀lé o ẹ̀yẹ tó bá jó lówó kójú òkúlẹ̀ ah, ah, ìbọn lẹ́ni tó lè gbé. nínú àpọ́nlé làwọn náà náà ìwọ gbogbo alábá sọ fún wa fún mi ẹ bá kú láyé tọ́ba ní kẹnu mẹ́ta òun náà ti kẹ mẹ́rin ni ọlọ́mọ àbólówó àbónímọ̀ àbóṣe kẹ mẹ́rin yẹ ajá ìgbé ládùn òdò pinni ni ní ọ̀bọ bá ti da ó sì náwó sójú ọ̀nà sọ́dá láwọn yẹn ń sáfàní pẹ̀lú mọ́ rẹ̀ ládùn òdò pinni ẹ̀yìn ikú rẹ̀ nìyẹn kòròbá rèé dín rèé ní sísú àwọn èèyàn yìí yẹn ní àkọlé làwọn náà nà ẹwà àbùmùsẹ̀ la ṣàárín radiyallahu ta'ala anhu wọ́n ní inna min ijlalillahi tabaraka wa ta'ala nínú ìpàtàkì ọlọ́run òun ni kéèyàn bàtàrà àwọn ẹni tí wọ́n bá léwu tó ti dàgbà bàbá àkúrẹ́ sí i náà ni lè wá dìde wá ẹ̀yin odidi ìmọ̀ọ́mù bẹ́ẹ̀ èèyàn ní kẹ́kọ̀ọ́ gan-an ọ̀yá lọ́kọ̀ ọ̀yá ẹjọ́ kò bẹ́ẹ̀ ni bàbá kílẹ̀ lọ́kọ́ tẹ̀lé náà ẹ dákẹ́ dákẹ́ mo fẹ́ sọ yẹn ìyá gbọ́dọ̀ sí náà tẹ̀fáwò yẹn wọ́n máa ń du ipò agbára tí wọ́n bá ti dé bẹ̀tẹ̀ tí wọ́n sì máa ń ṣe nìyẹn akẹ́kẹ́ rẹ̀ palapàla ládùúgbò mi jèlú ní wàhálà ìgbà wọ́n ti máa ń ṣe tí wọ́n máa ń jẹ lọ wò sùn kí wọ́n yẹ ẹjẹ́ káwọn ewúrẹ́ àti ìràgó àti kéde kan yà wọ́n fẹ́ darí kálá yóò sì sọ̀ sí. sọ ẹ̀jẹ̀ bá ti wá pèsè ọ̀sán wípé òun lé àfa àgbà gbogbo àdúgbò yìí aláàs àtẹgbẹ́ bàbá rẹ̀ àtẹgbẹ́ ìyá rẹ̀ gbogbo ọ̀pá lọ́sọ̀ ìyá ìjókòó ìpanumọ́ ní ṣe bí ó ti máa ṣe ni. nínú pàtàkì ọlọ́run ní kó gbẹ ní ọba ti lé wí báyìí kéèyàn sàbọ̀ lọ lẹ́yìn náà lálàsẹ̀ lẹ́yìn náà ni olùmọ̀ tí ó sàṣejù tí ó sàṣejù ìyọ́ pàtàkì wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàhálà àwọn ẹ̀sùn ọba jí abọ́lá ó ní gbé dúkìá lónìí. kì í ṣe pé láti máa wò wípé ẹ̀ láti lè lórí àdírí nǹkan gbà kéèyàn ṣàpọ́nlé rẹ̀ ṣàpọ́nlé rẹ̀ òun náà ṣe ó kó nǹkan kẹjọ òun náà sì lè di wòlé ọlọ́run pẹ̀lú owó tọ́lọ́ kó. tọ́ba ti fi sí lóhùn àwọn ọ̀kẹ́ dẹni ọlọ́run ọba sórí owó tọ́lọ́ kó fọ àwọn bíi àfa àwọn àtọ̀rọ̀ ẹ ọ̀ fóun náà ni ìmọ̀ọ́mù òjijì ọlọ́run sọlọ́lọ́ àtàlà òun lẹ́ni kẹ́dárù tó sálá kírun lẹ́yìn rẹ̀ àfáwọn àtúrà tó gbìnà ọ́ rọ̀dì ọlọ́run tàlà án olówó ni wọ́n àfáà ni wọ́n abẹ́ ti kẹ́ ti sì wọ́n ti wòlé ọlọ́run nípa tó wú bẹ́ẹ̀ ni làfáwọn òsínà rọ̀dì ọlọ́run tàlà án wọ́n dẹni ọlọ́run nípa tó wú wọ́n tún nímọ̀ kù wọ́n fi ẹ̀fẹ́ ní àkọ́lé ni wọ́n ẹ wo bítíbitì owó náà fáwọn òsínà ọdún gbé kalẹ̀ ah òjò ọlọ́run ó tó ara ìlera òtún jẹ́ ti Usman mọ́ láyé lẹ́yìn eléyìí tó ṣe ó ti kọjá ara ọ̀gbọ́dọ̀ nímọ́. ẹ ṣe gbà táwọn yẹn bẹ̀rẹ̀ fitna ń jè lọ ẹ ah, ẹ mọ ọdún àtẹ́bí sọ nǹkan àmì mi ẹ ẹ bẹ́ẹ̀ ti jẹ́ Usman mi. ìjè ló àtẹ́tò ìjọ ọlọ́sọ̀ gbà ẹni ọba lè gbẹ́ bí rúurú mọ̀ nǹkan ọ̀pọ̀ láwùjọ jẹ́ mẹ́ta ni ó gbẹ ni mo ti gbẹ. sọ nípa bẹ́ẹ̀ ìyẹn lè sàkọlé wọn ní gbólóhùn tí a bá sọ pé mo ju kílò lẹ pé kàtẹ́bí ìjókòó lè yẹn yàní láti fi sàkọlé dání o àlejò tàbá gbàlagbà tàbí ẹni tó yẹ bá rí pé abọ́lá rẹ ó yẹ ìsọ kẹ́yìn kàdó àdàkà rẹ mọ. حدثنا شعبة عن يزيد بن قميص بن قمير عن عبد الله بن الحسن أن النبي صلى الله عليه وسلم مر على أبيه فعلق له قتيبة فجلس عليها فقلت نعم فقلت حدثنا مسلم مسلم وفي حديثه فوا قال إبراهيم قال شو ما تقول لا تدع يزيد بن خمير لا تدع عبد الله بن مصر ولا النبي صلى الله عليه وسلم قال جعل له باباره يا بابا دي فألقى له قطيفة أو أجوا aṣọ yẹn nìyí wọ́n ní alikisa olèdè ìlàhó hàmù aṣọ yẹn ní bí ọ̀ṣọ́ àràǹbarà kan bí kèé ṣe sílíkì o ó ní lára ọ̀sà jẹ́ aṣọ àpọ́nlé òun ló jù lẹ̀ pé káàkiri sọ̀sálà ń kó jókòó lé lórí bí kí wọ́n fún yẹn ní ìtẹ̀. wọ́n ní wo hadith yìí wọ́n láti sọ̀sálà ti ti rẹ̀ ìṣẹ́ ọlọ́run tẹ̀ jókòó lé ìyẹn pàtàkì àpọ́nlé náà lọ́yẹ̀ká tó ọyẹ jókòó ẹ̀rí wọ́n lè ń jẹ́ ìtọ́ka lórí ìsàkólé kẹ́ẹ̀tọ́ gbọ́ngbọ́n lórí pé ká sàkólé ẹni tó bá nípa ibi dání kó sí nípa oúnjẹ dágbé fún àti gbogbo ohun tálejò lè nídìí bọ́ wa lọ́rọ̀ ó ṣèlérí tó bá lọ tọ́wá tí sí wípé ni tí ọlọ́run sàbẹ̀wò rẹ̀ ọ̀kẹ́ náà wọn sàábé tún ni tọmọ rírì ànẹ́bì tí èsè pé mọ̀lúdì ni ó fi mọ rírì rẹ̀ bí tiwa. àwọn tọmọ rírì rẹ̀ tààrà ẹ dákun bó lọ́rọ́ ni ó ṣe rí lẹ́yìn pé ń pa ìmọ̀ rírì rẹ̀ nígbà tá ànẹ́bì wà láyé ìtọ́ rẹ̀ ikùn rẹ̀ tí wọ́n bẹ ti gbà báyìí wọ́n máa fi yí ara wọn ni. ẹ wò kẹ́nu wọn báyìí aláì wọ́n sì gbé òkú rẹ̀ kó lára níbi sọ́lọ́ àṣàlámà yìí tí wọ́n ti ṣe sùtà tí wọ́n fún ẹ̀kẹ́ rẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ nínú gásà tó fẹ́ omi ni wọ́n sẹ̀ tún yọ àwọn nǹkan ìjà kó lára ẹ̀ báyìí ikú tí ọba pàdé ìbáyìí kọ́ pàwọ́. àwọn ọ̀sẹ̀lẹ̀ bí òrìrì ṣẹlẹ̀ ń gbọ́rọ̀ gásà tó àfẹ̀jìyàn o. ẹ̀rí àwọn yẹn nìyí wọ́n fà nẹ́bí lájú lọ lórí ara wọn nífẹ̀ẹ́ rẹ̀. e pọ̀ ọlọ́run kan bá ní ọdún sí wọn. ẹ dákun orúfẹ́ tó ń mọ rírì ànábì báyìí bóun ni ó ti tún gbàlejò ẹni yẹn gbàlejò yẹn máa lágbára lójú ó ń bó tayẹ mo tó nílẹ̀ lómi gbàlejò lójú lẹ̀ báyìí ṣáàlà á fi àǹfààní ìbéèrè lẹ̀.

ẹ̀yin náà ti kọ̀ ìbẹ̀lẹ̀ kéwú dé lóyún tó wáyé fáwọn ajẹ́ni tí máa ń lọ ra tẹ́lẹ̀ bí àwọn jìjì tẹ máa ń rà sílé yẹn àbí lọ́sọ àbí èdè yóò fi gbómi kaná àbí èdè yóò fi lọ́ta kí yẹn má bàa wọ̀ra arú rẹ̀ ọjà arú náà. Káwá àti ìtẹ̀káwá tí olórí ẹ̀gbẹ́ ẹ̀ tó kò tako ara wọn ni àbíká sọ wípé ìwọ ọkùnrin pé àdìsẹ́ sọ pé ìwọ kí nìyẹn àbò fún wa jù. pépè ìwọ ọkùnrin ikú bẹ̀rẹ̀ láti orúnkún dé àbí ìdodo dé fún wa náà pé ká má ẹnikẹ́ni ọgbọ́dọ̀ rí. ọ̀rọ̀ tí ó papọ̀ lé ìgbàgbà èyí ni a wá sọ lónìí. tàbí fún wa tí ó débi pé òun ti tẹ̀. yóò sùn mú aṣọ yẹn tó pa mọ́ra bẹ́ẹ̀ kò sí ọgbọ́n tó á padà rí gbogbo ibi ìdodo rẹ̀ yìí lọ́ba padà ya tọ́lá kan yọ pa mọ́ra tó kó gbogbo apá méjèèjì sínú tọ́ba ní kò wúyọ ẹ gbàdá máa ń lọ kẹrù lọ́dọ̀ bàbá wa gbàdá tó mú ẹ ẹ sọ̀mọ́ ẹ bá jà aláàbò ẹ ti dọ́ba lọ́dọ̀ àwọn bàbá wa máa ń lọ kẹrù ọ̀la gbòdì kò sọ́gbọ́dọ̀ mẹ́ta tó bá fẹ́ mú kẹ́kí lọ́ọ́ kà ó kà dòdò. sẹ́kọ̀ọ́ kí dápá kẹfà wà ń ta ò lè rí dòdò ká. ìyẹn là á máa yọ ọ́lẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe kí ni o tá a bá fẹ́ ṣe tọ́wọ́ àbò tí ẹ bá ti bàtà bàtà kẹrù láfẹ́ lẹ́yìn náà ni pé ìzáàrò tó wá wà ń bí ìsàlẹ̀ o bàtẹ́ wà. ìjókòó báyìí kákọ̀ fún ni àfi tọ́ba wọ ṣòkòtò torí wọn láwùjọ sọlá ń bọ̀ wá ní ọwọ́ àlọ́ náà padà ké wípé ìyẹn ń jẹ́rìí pé òṣìṣẹ́ ọlọ́run máa ń wọ ṣòkòtò tẹ́lẹ̀ ìròyìn bọ̀rọ̀ bọ́ sí ẹ́ńsìn wọ́n fi ẹ̀ pé tọ́ba wọ pátá tọ́wọ́ ṣòkòtò kò sí wàhálà ìṣàlá. sáàbì lórí dáadáa So Ẹ ohun tó máa tẹ̀lé ní pé gbàgbọ́ àwọn àbá ti sẹ́ lórí ẹ̀ à lè tẹ̀ mú kí wàá wá sí. Kí ni wọ́n ẹ̀? wọ́n ti lórí ẹ̀. tó sì tó sọ̀rọ̀ yẹn sì fi rí sẹ́mi kó sọ fún ayé máa lè gbé àdéhùn bẹ́ẹ̀ lọ́wọ́ ayé gbé lọ́dọ̀ sí wa irú àwọn tí ládà àkọ́dá wa sí àdéhùn ní ọmọ lásẹ̀ àní wíjú ọba yẹn lọ. lóde èsì àlè gbé ìdájọ́ lè lórí tọ́lá àwọn ọ̀sẹ̀ ti wà tájì tiẹ̀ ti gbádùn táwọn àfa ti parí iṣẹ́ lórí ẹ̀ tẹ́lẹ̀. ọ̀rọ̀ bó ti èsì lẹ́yìn báwa kẹ̀mú lásán kò Ọ̀yà. Ẹ ohun tí òfin lè kó sábẹ́ rẹ̀ ní wípé. Ẹ owó sì tù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kí wà yìí tọ́rọ òun nìyí ah, owó tó ààyè onídàrú kí ó kù tọ́ bá sun báyìí ẹ̀ríkèlè tó jù sí yẹ kíá ni ó mú padà ẹ̀yọ̀ owó tẹ̀ wọ́n kó tẹ́ kó sí ni ọ̀hún fẹ́ kọ́jọ́ omi kẹwọn ní sókọ̀ papọ̀ irú eléyìí àpòsí torí èyí ò ní tu gẹ́la fẹ́ fàyọ̀ pọ̀ gbọ́dọ̀ tu ilé ìlàsọ ọjọ́ lóòtẹ̀ kò ní tu bóyá mo jù ú sí ọ àbọ̀ ọkọ̀ kẹ̀ má yiri ẹ̀ wò sákẹ̀ tẹ̀tọ́ báyìí bí ìyọlọ́jà yẹn rẹ̀ báyìí ojú ìbòrí sí báyìí ọkọ̀ ìgbélẹ̀ kan yọ máa lọ ilé àtọ̀ fúnfún rẹ̀ alẹ́ ti gẹ̀ẹ́sì láì ní ìtura àtọ̀ fúnfún rẹ̀ ṣùgbọ́n eléyìí ó sọ fóun fẹ́ rajà ni tí ó fi wò ó fi wò kó lè má kẹ̀wò ẹni òun náà ni òun náà ni sọ̀kọ̀ papọ̀ mọ́ sọ̀dáàkì náà màálùkù sábà tó lọ sábà. io un po' più più più più di di di di di di di di di di di di di di di onígbà ní wa yóò fẹ́ ṣe àǹfààní kan fún ọ̀yà ìdúró sùn mi. Ilé ẹ̀ pé ẹ tún ṣe ra ẹgbẹ́ ìlú mi. Lọ́sì kò tẹ́lẹ̀ sọ, ó ṣe kó pa àgbàjẹ máa ẹgbẹ́ ìlú di lọ́jà lọ́bí. Ìjọba wo pé sábà tí wọn rán ẹsẹ̀ ìgbé ẹ̀yìn yìí ìgbàgbọ́ rẹ̀ ṣe èyí tí ìgbàgbọ́ yìí yóò bá àgbẹ̀ fún ẹ jẹ́ ká sọ ọ́ dìgbà tí ìrù ó fi pọ̀ ọ̀bọ ti yẹn sì ó lè yẹn lè padà sọ pé mr adédìméjì fi àbá kírun kan ẹ pé mo mẹ́sàn yẹn kọ́ mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ mọ̀rọ̀ bá rìn yẹn yẹ bẹ́ẹ̀ ni ẹ ti já sí torí ẹ̀kọ́ ìgbà tó sọ sálá ń kọ́ wa yìí. ẹ ò kristi ẹ̀rí àbáni amájalè ẹ ká lọ jí owó kékeré. àtikọ́kọ́ gbọ ó ti yá wa nísìnyí pé àti méjì máa sọ̀rọ̀ kó sì jẹ́ mẹ́ta ni àti haramu. mọ̀rọ̀ bó ti ń sì torí abẹ nìkẹta ló jẹ́ ẹnìkẹta yẹn àgbọ̀rọ̀ máa tú etú kan pé ṣé mùsùlùmí làbí kéde. torí ọlọ́run náà nẹ́bí máa jẹ́ máa fẹ́ lórí mọ̀rọ̀ bọ́ yìí eléyìí mọ́sálà ní ìdíkẹ́ sí mọ́sálà fún àti tẹ̀sílímù sí mọ̀rọ̀ bọ́ ti yẹn sì tó kó èèyàn lòun náà bínú mùsùlùmí ó sì bàjẹ́ tó tẹ̀lé ọba àjẹpẹ́ tọ́ àwọn mùsùlùmí yẹn ń mọ ètí wọn sí nìyẹn wọ́n máa wọ́ náà tí wọ́n sáfi sì yẹn sùtá náà wọ́n tún tún sọ̀rọ̀ yẹn ẹ̀rú ń bà bẹ́ẹ̀ àwọn ti bẹ̀rù náà. lo àwọn orúkọ yìí. ẹ ní sọ́wọ́ yẹn pa fẹ́ ṣe èyẹ fẹ́ ṣe lọ́wọ́ pẹ̀lú àsùnmọ́ ìlà ìwọ̀sífàjà. èyí tó tọ̀nà òun ni kàn máa sọ pé yá rahman irhamni. wọn ọlọ́run tó o máa ń sì kéèyàn máa sì kẹ́ ya Razzaq ìwọ ọlọ́run tó máa ń pèsè orúzùkù ni pèsè fún mi ya Latif ìwọ ọlọ́run tó máa ń sàmì ọ̀rọ̀ ọ̀bọ̀ mi ọlọ́run máa sàánú mi ọ̀rọ̀ bó ti wàhákàdà bó ti yẹ kí mùsùlùmí lo orúkọ yẹn ni àbí ya Allah ya Allah àbí ya zal jalali wal ikram sẹ́wọ̀n kọ́ wà bẹ́ẹ̀ àti ya arhamar rahimin kéèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ tó fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ọ̀nà táwa lè gbà lónìí yẹn àmọ́ ọlọ́run tó sọ fún òun súnmọ́ wa tọ́ wá tó wà tó ń pè ní six thousand zero and sixty six ọ̀bá làákà ìwú bí òsì fẹ́ sí ẹni tó tó tòsí rẹ̀ tọ́ wa sọ yìí pé àbá ṣọ́ẹ̀bù àbá ṣọ́ẹ̀bù àbá ṣọ́ẹ̀bù àbá ṣọ́ẹ̀bù ìyá ni ẹ wá. eléyìí dé ń tiẹ̀ àwọn sọ pé àbá ṣọ́ẹ̀bù ẹ fún mi ní pépà yìí kọ́ fẹ́ sáré fi kọ́ ohun tí wọ́n sọ ń sìn òun mo lọ pépà yìí náà ló sì fẹ́ gbà ọ́ bí o ṣe fẹ́ sí mi bẹ́ẹ̀ náà ni ọ̀bá ثعبان يا ديبان نعم هيا عليكم السلام اها ادي ابي صرف هذا قوي كده ajẹkẹrù pọ torí ẹgẹ tẹ wàá tó yẹ jù ọlọ́yìn tí ẹ bá ka ẹni pàápàá jùlọ bí àwọn ọrùn lẹ lárúbá yẹn tó ka ẹni sínú rẹ nínú rẹ lé gidi aláyọ̀ lè jẹun kù kò tó kò tó pa òun kẹ́yìn méjèèjì ò tó pa òun ẹ tó bá lè dàkúrà rẹ ẹ bọ̀ síra yín ẹ wà ẹ yóò yẹ ẹ bá ti lọ́wọ́ wọn lè ọ ó ti ń sàdíra ẹni sùúrù náà ó kẹ́rù pọ̀ bàbá ti pọ̀ díẹ̀ sí kéèyàn sọ bí ẹ bá fẹ́ ṣàlàyé ẹ dákun adágún yẹn jẹ́ ẹbí ìjà wa kìíní kẹta bì sí ilẹ̀ ẹ jẹ́ ká máa lò ó ẹ̀rí fáwọn èèyàn sì tún máa gba tiwa wọ́n máa mọ rírì kẹta àgbéga nínú ẹ̀sìn sáàbà sáàbà kéèyàn kúnlẹ̀ àkọlé yẹn òun ni pé tí wọ́n bá sì di xidúmẹ yẹn kéèyàn dáhùn ẹni tó léwu ó lè wọ ọmọ yìí dákùnrin ẹ̀mí lọ́wọ́ bá ń ṣe kínní yìí bóyá bàbá yẹn ni àbí kò tẹ ẹsẹ̀ mọ́ yẹn kéèyàn ṣàkọlé rẹ̀ nínú ọ̀rọ̀ àkọlé òun lọ̀rọ̀ tútù kí lè sọ pé fẹ́lẹ́ bàbá lè fẹ́ sàgbùgbà ọ̀kẹ́ dáadáa bẹ́ẹ̀ àbí kéèyàn ni wọ́n gbé kínní kéèyàn ti bọ̀wọ̀ wọn gbogbo ọ̀nà yẹn ni ẹ kò sí túlẹ̀ ìdọ̀bálẹ̀ ló sísàpọ̀lé fágbàdáwì yẹn. nípa ọ̀rọ̀ nípa ká máa bu tó lórí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa máa ti ń ẹ̀dọ́ ti dín kù díẹ̀ díẹ̀ náà. wọ́n nílò ìtọ́lá náà tó yẹ pé ẹ̀fọ́ àṣùbá. agbádá náà ní wọ kẹsẹ̀ sísàlẹ̀. eléyìí ọ̀tọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni ẹ bá kẹ̀ ìbá yóò jẹ́rẹ̀ ọmọkùnrin lẹ́ o. rẹ̀ fọlọ́ọ̀kọ́ sì tù wá. náà wà á ní kó sálá tó rà sálá. ṣé àwọn ó ti da láti sì ni àwọn orí tí ó dọ́dọ̀ yìí kù ọ̀kàrẹ̀ ń jẹ ọ̀yà. wà á ní kó sálá tó rà sálá. nítorí ah, kí ló dé ní ẹ̀rọ adìrí kò sí ṣe kí ló dé ìyẹn lè sí èèyàn lè ṣe. àyùgbà tẹ́yìn ti gbọ́ tó bá ti gbọ́ ó sì ti fún yín lẹ́rìí lórí rẹ̀ ajá ìgbà ẹ̀ ní ṣe é nìyẹn wọn bá rí ẹ tiẹ̀. ẹ tó sì lálàáfíà yẹn ṣe mú ọ jẹ.